الحمد لله ثم الصلاة والسلام على رسول الله قال باب اغتسال الصائم وبل ابن عمر رضي الله عنهما ثوبا فألقاه عليه وهو صائم ودخل شعبي الحمام وهو صائم وقال ابن عباس لا بأس أن يتطعم القدرة أو الشيء وقال الحسن لا بأس بالمضمضة وتبرد للصائم وقال ابن مسعود إذا كان يوم صوم عهدكم فليصبح دهينا مترجلا وقال أنس إن لي أبزنا اتكحم فيه وأنا صائم ويذكر عن النبي صلى الله عليه وسلم أنه استاك وهو صائم وقال ابن عمر يستاك أول النهار وآخره ولا يبلع ريقه وقال عطاء إن ازدار دريقه لا أقول يفطر وقال ابن السيرين لا بأس بالسواك الرب قيل له طعم قال والماء له طعم وأنت تمضمض به ولم يرى أنس والحسن وإبراهيم بالكحل لصائم بأسا قال حدثنا أحمد بن صالح حد قال حدثنا ابن وهب قال حدثنا يونس عن ابن شهاب عن أروة وأبي بكر قالت عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم يدركه الفجر في رمضان من غير حلم فيغتسل ويصوم قال حدثنا إسماعيل قال حدثني مالك عن سمي مولى أبي بكر بن عبد الرحمن بن العارف بن هشام بن المغيرة أنه سمع أبا بكر أنه سمع أبا بكر بن عبد الرحمن كنت أنا وأبي فذهبت معه حتى دخلنا على عائشة رضي الله عنها قالت أشهد على رسول الله صلى الله عليه وسلم إن كان لا يصبح جنبا من جماع غير احتلام غير احتلام ثم يصومه ثم دخلنا على أم سلمة فقالت مثل ذلك أقولتي tí ó ń sọ̀rọ̀ nípa ìtìsálù sọ́ọ̀ìm ǹjẹ́ nínú àsọgbọnú tí àwọn èèyàn máa ń sọ lónìí pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe onímọ̀ ẹ̀sìn ṣùgbọ́n nítorí pé wọ́n ní oore ọ̀fẹ́ láti mọ olówó kan rí pé olówó yẹn wá gbé owó fún wọn nínú Ramadan báyìí tí wọ́n sì wá ń sponsor program lórí àwẹ̀ nínú àwẹ̀ tó yẹ pé àwọn náà ni wọ́n ń sọ̀rọ̀ ṣùgbọ́n kì í ṣe pé onímọ̀ ẹ̀sìn ni wọ́n a ti gbọ́ rí láìmọye ọdún sẹ́yìn wípé àfa kan ẹnìkan torí pé ẹni tó bá sọ yẹn kò gbọdọ̀ já àfa arákùnrin kan tó súnmọ́ àwọn olówó so tó sì ní ohun ó ti yé wọn gbowó fún ó lọ ń sọ̀rọ̀ lórí rédíò ó ló ń sọ̀rọ̀ nípa àlámọ́rí ẹ̀sìn ó ní àìwẹ̀ òun náà ní jẹ́ ààwẹ̀ wípé àìwẹ̀ òun náà ní jẹ́ ààwẹ̀ tí ọ̀gọ̀rọ̀ wọn ti wá sọ wípé àìwẹ̀ òun náà ní jẹ́ ààwẹ̀ eléyìí ìsọkúsọ ni o so eléyìí nínú àwọn ìdè sí ọ̀rọ̀ padà ló jẹ́ látọ̀dọ̀ Imam Bukhari fúnrú àwọn èèyàn tí wọ́n máa ń sọ irú àwọn ọ̀rọ̀ báyìí wípé àìwẹ̀ òun náà ni ààwẹ̀ kódà afáwà Bukhari wọ́n mú àwọn ọmọ àlàkọ́tì wá so àwọn ọmọ àlàkọ́tì ń bẹ nínú ẹ̀ tó jẹ́ al-mu'allaq bi sigatil ó ń bẹ nínú ẹ̀ al-mu'allaq bisigati at so mu'allaq náà ni pé kan ṣe kọ́tìrù sanadi hadith so kan wá àlákọ rẹ̀ sí ọ̀dọ̀ ẹni tí ọ̀rọ̀ yẹn ti tó ti wá ṣùgbọ́n tó bá ṣe tàlíkì hadith ńgbà míì ó lè wà mọ̀ọ́sùl náà níbòmí ìmọ̀ kó wà mọ̀ọ́sùl nínú sọ̀rọ̀ Bukhari náà tàbí kó wà mọ̀ọ́sùl nínú sọ̀rọ̀ Muslim tàbí àwọn kútùbù sunna tí ó kù. ètò bá pẹ̀lú yàní fílù mọ́dí màálù ó ti yé bíi kọ́là so mu'allaq bisi gatil jazmi nìyẹn so ṣùgbọ́n tó bá ti wá ní sigatu temurid bí kò sọ pé zukiro aw ruwiya aw yuzkaru eléyìí lọ́pọ̀lọpọ̀ gbà ó máa ń súnmọ́ pé kó padà jẹ́ pé ó dọ̀ if lọ́pọ̀lọpọ̀ tó bá ti wá ní sígátù tẹ̀múrìtù ó máa ń súnmọ́ yàní da'if lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n tó bá ti wá ní sígátù jazmi sọ̀híhù ni ó sábà máa ń jẹ́ ó ní wàbálà ibn umar radiyallahu anhuma sáwọ́bán fàlùkọ́wà aléhi wàhùwà sọ́yìn wọ́n ní àfáwà ẹ̀dà wọ́n ní àfáwà ibn umar wọ́n ṣe kí ni o wọ́n wọ́n wọ́n aṣọ wọ́n fi wẹ́ẹ̀tì ẹ̀ wọ́n wẹ́ẹ̀tì aṣọ ní omi kéèyàn kí lápèjúwe ẹ̀ẹ́ eh, tó wẹ̀ kéèyàn kí tó wẹ̀ kéèyàn rí tó wẹ̀ bọ́nú omi hmm? fa alikọ́hu àlejì kéèyàn wá kéèyàn wá fi sí orí ara èèyàn ó ti yé torí pé tó lọ wẹ̀ náà ó domi sórí náà àbí ó domi sórí ó domi sórí náà so ìyẹn náà ti wà nínú hukumu pé. èèyàn wẹ̀ náà nìyẹn ó ti yé tàbí nìsín èèyàn bẹ wé láàánú tó ní harun shadid ooru yẹn mú gan lọ́sàn èèyàn fẹ́ wé láàánú yẹn á mú bí ice block ó ti yàn á fi sísàlẹ̀ láwàní yẹn yàn á dé filamọ yàn wá wé láwàní yẹn pẹ̀lú ẹ̀ gbogbo agbárí wọn ṣe kí ni o yóò mọ tutù ní kò ní gbóná ah ice block ice block ah lẹ́yìn ó fi sórí báyìí yóò mọ ṣe yìn tí gbogbo orí wọn yóò mọ tutù ní. so òun náà mú hukumu nǹkan tí wọ́n ní àfàwọ̀ abdullahi ọmọ umaru tó máa ń ṣe yìí wọ́n wà sọ inú àwẹ̀ náà ni wọ́n sì wà wọ́n wà nínú àwẹ̀ wọ́n sì mú aṣọ wọ́n sì rí bọ́nú omi wọ́n sì fi wọ́n dàdé orí nínú àwẹ̀ wàdákàlà ṣáàbí yulhamam wọ́n wà sọ àfàwọ̀ ṣáàbí tí a sọ ntọ́pọ̀ nípa wọn nínú ìjókòó tó kọjá so àwọn náà wọ́n ní àwọn náà wọ́n máa wọlé wẹ̀ ọmọ wọlé wẹ̀ téèyàn bá sì wọlé èyí tó súnmọ́ náà ni pé èèyàn lọ wẹ̀ náà ni àyẹ̀kọ́ wọ́wọ́ sọ ìm lẹ́ni tí ó ń gba àwẹ̀. wàkọ́lá abbas ọmọ abbas àwọn sọ wípé lábàṣà àwìṣe à kò sí tó burú aláwẹ̀ náà lè tọ́ nǹkan wò nínú sàásùn nígbà tó yẹ wípé títọ́ nǹkan wò orí ahọ́n so n tó sì bàwẹ̀ jẹ́ oní kéèyàn ṣe kí ni o kéèyàn gbé sọ́hùn pẹ́pẹ́ ẹ̀sìn kì í ṣe ìgbárata ẹ̀sìn kì í ṣe ìgbárata ìmọ̀ ní ẹ̀sìn kì í ṣe Hamas tó ti Hamas ló correct Hamas ló correct kì í ṣe Hamasa Hamas ló correct kì í ṣe Hamasa tó ti Hamas ló correct kì í ṣe Hamasa so ẹ̀sìn kì í ṣe Hamas àdínú mabuniyun ala al-ilm ẹ̀sìn wọn mọ lórí ìmọ̀ ni ó ti à ń sọ lánàá a máa padà débẹ̀ náà ní ìní bi'iznillahi ta'ala à ń sọ lánàá à ń sọ ní ìjókòó tó kọjá yìí pé àrínà àwọn sálàf tí wọ́n ṣe sìnbàtú wípé nígbà tó jẹ́ pé ó ti rinlẹ̀ wípé bẹ́ẹ̀ bá jẹun lọ́sàn-án àwẹ̀ tí ó gbàgbé wàmọ̀n àkàlà nàṣíyàn fáliyùtì mà sọ́mọ̀hó ẹni tó bá jẹun lẹ́ni tó gbàgbé kó ṣe kí ni o ó pé fayin rẹ̀ fàyínà lọ́hà àtọ̀hámọ̀hó ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló fún onítọ̀hún òun ló fún ní oúnjẹ yẹn jẹ ẹni tó bá gbàgbé tó súnmọ́ rẹ̀ náà ó mú ṣùkùn yẹn náà ẹni tí ó bá rẹ̀ tí ó gbàgbé pé òun wà nú àwẹ̀ pariwo o ti bóyá látàrí tó ń pariwo ni pé bóyá wọn gbọ́ rí tàbí wọn gba sódà pọ́síbù tó bá pọ́síbù náà yóò mọ̀ gbàwẹ̀rẹ̀ náà lọ́lẹ̀ kìyàsán alatọ́ham wọlákin mustabuad ó wà mustabuad kí èèyàn gbàgbé pé èèyàn wà nù àwẹ̀ kó sì súnmọ́ ìyàwó ẹ̀ bọ́tọ́ ẹ̀kọ́ lọ ṣẹlẹ̀ náà ń kọ́ ó lè ṣẹlẹ̀ náà ìkànnà àfàwà sheikh eid alkayyal abu suud wọ́n ní ní mi sọ̀rọ̀ ni o wọ́n ní ẹnìkan wá bá wọn eléyìí kì í sọ̀rọ̀ pé ìtàn àbí kìíní kan àwọn gangan ni wọ́n sọ fún wa ní dárúsù kẹ́ẹ̀lẹ́ bá àmọ́ bí àwọn èèyàn ṣe jìnnà sí òfin ẹ̀sìn tó lárúbáwá ni wọ́n ẹni tó wá rìpọ́ọ̀tù kèsà rẹ̀ náà lárúbáwá ni ẹni ẹ wá kí júmà kan ní mọ́sùkì ọ̀dọ̀ wọn. wọ́n wá sọ̀rọ̀ nípa hadisi ọkùnrin tí ó súnmọ́ ìyàwó rẹ̀ ní ọ̀sán wọ́n wá àwọn àkàm tí ó rọ̀ mọ́ ìgbà tí wọ́n parí kútúbà wọ́n ní ẹni ìwà bá wọn pé òun fi ọlọ́run ọba tí ó dá òun búra ọlọ́run ọba tí ẹ̀mí òun bẹ lọ́wọ́ rẹ̀ òun ò mọ̀ wípé kéèyàn súnmọ́ ìyàwó yẹn lọ́sàn-án àwẹ̀ ó bà àwẹ̀ jẹ́ àfi bí wọ́n ṣe ń sọ lónìí òun sì ti ń gbàwẹ̀ nísìn ó ti lé ní nine years tóun ti ń gbàwẹ̀ ó ti lé ní nine years òun ò gbọ́ rí láyé wípé kéèyàn súnmọ́ ìyàwó yẹn lọ́sàn-án àwẹ̀ ó yàtọ̀ tó kéèyàn gba sísìtì ó lóun gbọ́ rí. so ìgbà mìíràn rẹ pé ẹlẹ́wọ̀n pé ah, ní tó simple lò tí ọ̀rọ̀ ìmọ̀ òrí báyẹn o ọ̀rọ̀ ìmọ̀ òrí báyẹn. àáfàá mi wà lórí káàfáà ńlá ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ kankan lọ́wọ́ rẹ̀ ń gbà mí tẹ́ pé kìlẹ̀kẹ́ pé ah, kò mọ́ náà ni kò mọ́ òun náà ni kò mọ́ ni kò mọ́ kò mọ́ náà ni kì í ṣe pé bóyá ó ń ṣe mùrọ̀ àtàwọn kankan kọ̀ mọ́ náà ni òun mọ́ kò mọ́ náà ni yóò sọ pé òun mọ́ ìwọ́dà yẹn ti gbọ́ mọ́sálà ẹlẹ́nu sínú ọ̀rẹ́ kan lè kéwú kò ti gbọ́ àṣà rẹ̀ kò mọ́ náà ni tó ló fi pé ìmọ̀ ẹ̀sìn ni kì í ṣe Hamas ó ti yẹ ìmọ̀ ẹ̀sìn ẹ̀sìn ni ìmọ̀ ìmọ̀ náà ẹ̀sìn ni kì í ṣe ìgbarata lónìí àfáwọn Ibn Abbas ló sọ bẹ́ẹ̀ sọ Bukhari làdẹ̀ ń kà yìí so muhalaki ni ṣùgbọ́n bisigatu jazu so ibn abbas ni la abasa an yatatọ amal kidra awuṣe kò sí ní tó burú pé kó tọ́ ọbẹ̀ wò nínú sàásùn nínú àwẹ̀ mọ́ dáàmú tó bá yẹ pé ò ní gbé mi orí àwọn náà ni ó ti tọ́ ọbẹ̀ yẹn wò ó ti yé àwọn náà sì ní ẹsùn mọ́ tètè nǹkan ó ti yé ẹ̀hẹ́ so bóyá èèyàn fẹ́ po ẹ̀wà ní ìsìn àwọn yàrá máa ń ṣe níjọ́ òun táwọn fẹ́ po ẹ̀wà àwọn náà ń gbàwẹ̀ o tọ́ba wọ́n ti máa ṣe dì sí tọ́ba fẹ́ pọ̀ ẹ̀wà tẹ̀bà bá fi sọ ọ̀lẹ̀ tẹ̀bà rántí wọ́n fi sí orí ahọ́n wọ́n dẹ̀ tú awẹ́rù bàjẹ́ awẹ́rù bàjẹ́ ló ti yé ẹlòmíì ṣe tàná túrù débi wípé ó lọ mú mi kí ló tó ń gbé àwọn ìjà kí ló tó ń ra wọ́n lọ ti dákẹ́ òun gbọ́dọ̀ bí wọ́n ti ń dín ẹja kọjá pé òun á fi yún fún òórùn ẹja ìwà wọ̀lú wọn ò pé àwọn ẹni dágùn fún ẹ̀kọ́ lọ jẹ jẹ oúnjẹ láà lẹ́sà kàdáàlìkì ló ti lẹ́sà kàdáàlìkì òórùn ẹja dídín kò ní kankan ṣe pọ̀ pẹ̀lú láyà tá a sàr ẹnu wípé má dùn ó síbẹ̀ ń dùn wípé mo fẹ́ mo fẹ́ jẹ́ kó òórùn yẹn ó yó mi ló ti yé bóyá yẹn kàn kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ wíńdò ẹnìkan àbí ní kíchìn ẹnìkan ó kàn ta sánsán wá wá fi mú kọ ẹnìkan àwọn ti já pé wọ́n dín ẹja tó wọ́n á fún un mú gbọ́ òórùn rẹ̀ áza dáná tọ̀ ká jìnnà sí. àfàwà hasan ìyẹn alhassan albasori ni o la ní lábàṣà bìlìmọ̀tòmọ́tò wọ̀tàbádùrù lè sọ yìí kò sí ní tó burú fáláyé kó fomi yọnu kó sì ṣe kíni o kó wẹ̀ kó fomi tútù wẹ̀ kò sí ní tó burú mbẹ̀ ọ̀kọ̀ lábìnú masoud afa abdullahi ibn masud ó ní ìdákànnà ìyá òmu sọ́ọ́mì àdínkùn fàlíyùsbí dẹ̀hínà mùtàrọ̀jìlá bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín bá ń gbàwẹ̀ kò sí ní tó burú tó bá lẹ́ni tí ó para tó sì yarun èèyàn kì í sì para èèyàn kì í sábà yarun tàbí kó para àfi tó bá ṣe kí ni o àfi lẹ́yìn ìgbà tó bá wẹ̀ ó ti yé so wàkọ́ọ́lá Anas àfọwọ́ Anas ọmọ Malik àwọn ni pé in innali abzana àtàkọ́ hamufi wa ana sọ yìí pé mo ní púùlù púùlù ni wọ́n ń pè ní abzan púùlù báàfù téèyàn lè pọnmi sí. Si, tí èpo mi yóò mọ̀ jù dàn téèyàn lè kó sínú ẹ̀ so òun ni bíi swimming pool tàbí baff so wọ́n ní àwọn ní pé àwọn sì mọ àwọn mọ kónú rẹ̀ àwọn kò sínú ẹ̀ àwọn sì wà ní ipò àbúgbò àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ṣáàyìdù fún ẹ̀ yàní tẹ́rìjàmọ̀ ó ti yé gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn ọmọ àlàkọ́tì ṣáàyìdù ló jẹ́ fún mọ̀ọ́dún tẹ́rìjàmọ̀ Imam Bukhari. bákan náà wọ́n gbà wáyé pé anabi sallallahu alaihi wasallam ó máa rin pákó nínú àwẹ̀ asàlẹ̀ fún wáyé pé hadith fúnfà mi sọ im àtìyàbò ìdàlọ́ ìmì rí ipe òórùn tí ń jáde lẹ́nu aláwẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí ju tùràrí àlèmísì kìlọ̀ asàlẹ̀ fún wáyé pé kò sí níwò pé kéèyàn pákó ní ọ̀sán torí pé kàlùfù. tí ti ń jáde inú agbẹ̀dùn ni so kò ní ìkankan ṣe pẹ̀lú nǹkan tí ń bẹ ní ẹnu ti so ìyẹn báyẹn àwọn ìṣẹ́ náà sọ́nà ló ń jẹ pákó wọ́n wà sọ ìpìlẹ̀ tó wà ní inú àwẹ̀. ọ̀kọ́lá ibn Umar afárá abẹ́rẹ́ àwọn ọmọ rẹ̀ ní yẹtáàkù awọ́lá nàár wà áhírọ̀kù ẹni tí máa ń awali nahar ní àkọ́kọ́ ọ̀sán àti ìgbẹ̀yìn rẹ̀ tó àkọ́kọ́ náà bẹ̀rẹ̀ kùbẹ́ẹ̀lì zuhur ló ìgbẹ̀yìn rẹ̀ náà ó bẹ̀rẹ̀ kùbẹ́ẹ̀lì ẹ̀ wàlá yẹ bí láàrin kọ o ṣùgbọ́n kó má gbé tọ́ o ó má gbé tọ́ pákó yẹn mi tọ́ bá jẹ brush pẹ̀lú maclean náà má gbé maclean náà kó má dùn ẹ̀rọ káwọn ọmọ kékeré tó máa máa kílè fọnù kí náà máa ṣe àwọn kékeré máa gbé gbogbo ẹ̀mí ni ló ti yé so ẹlòmíì ní sọmọ kékeré náà ti máa dàn wò tó wá jókòó nìkan ló ti yé tó mú máa kílè tí ó fa máa kílè jẹ ló ti yé so onínúktọ̀ tí afáàdínú bọ̀dọ̀ sọ bí pé wàláyé blá rẹ̀ kọ́hù pé kò gbúdọ̀ gbé itọ́ rẹ̀ kó mọ̀ gbèmí wàkọ́lá àtọ̀ àfọwọ́ àtọ̀ àwọn ní ìní ìzára dàrí ìkọ̀wé láàkúrú yófùtì ṣùgbọ́n tó bá jẹ́ wípé ó ti fọnu ó ti jẹ pápò tán ó ti yọnu ó ti yé àwọn ntọ́wá bí àwọn ilé tó kù tí àwọn nọ́mà itọ́ tèèyàn ń gbé mì látẹnu ṣùgbọ́n tó ti ṣe sùúrù kíkorò pákó yẹn pé tó wáyé pé yẹn ni ẹnu àwọn ọ̀gbá látọ̀ pé ó dá àwẹ̀ ẹ̀wò tàhárì pé tó wáyé pé yùn ní ẹnu àwọn ọ̀gbá láti sọ pé àwẹ̀ rẹ̀ bàjẹ́ ẹ wo tàhárí torí pé tó máa sọ pé àwẹ̀ rẹ̀ bàjẹ́ ó máa bùkátà kán mú ẹ̀rí wá ìdí ń jẹ́ mọ́ nìyẹn kìdìkì tó kàn bèrè lọ́wọ́ rẹ pé ẹ dákun ẹ jọ ṣé ẹ vixi tó máa ń fi símú yẹn ẹ jọ sójà wẹ̀ lọ́gbẹ́ ah vixi vixi láti lọ mú ah inú òkun náà ní lọ ah ti já àwẹ̀ ti já ni ó yẹ kó lè jáwẹ̀ yóò tiẹ̀ jáwẹ̀ ó tiẹ̀ jáwẹ̀ yóò kẹ́ kọ̀ọ̀kúrú bá lè bí ó tiẹ̀ jẹ́ yóò kọ́ bẹ́ẹ̀ pé ó mọ̀ fún ká láti ní ká ó yẹ kó lè jáwẹ̀ ó yẹ kó lè já pé yóò tiẹ̀ já ó já yóò kẹ́ kọ̀ọ̀kúrú bá lè ó já so fasalu ala zikiri nǹkan tó ń la dàlámù bẹ́ẹ̀ bá ti mọ̀ ẹ bèrè lọ àwọn tó ní mọ̀. kọlọ ọba rí kọ́lá kó ṣàánú akọ́dọ̀tì wa. afáwa ibn sirin muhammad ibn sirin wọ́n ní bàtà bíi tiwákì arọ́tọ̀ kò sí tó burú kéèyàn jẹ pákó tí ó tutù pákó tó tutù kéèyàn jẹ kíra láwù láwù dùrù láwù táàmù sọ fún àfáwa muhammad ibn sirin ni pé pákó tẹ sọ yí pé lè jẹ yìí ó mà ní èsì tí àfa wa fún ọ ni pé wàlímọ́ hùlàwù túrúmú omi náà òun náà ní kíni o òun náà ní tẹ́sì wà á ń tàtò mọ́tòmídù bìí ó sì ń fi omi yẹn náà yọnu ẹ wo ìmọ̀ ẹ wo ìmọ̀ àbí nìyẹn pé omi náà ní tẹ́sì wà á ń tá tòmọ́tòmídù bìí ó sì ń fomi yẹn náà òfin yọnu kálá ó ti parí omi ní tẹ́sì òfin yọnu so ìdájọ́ tó mú omi òun náà ló mú pákó. so kọ́lọ̀ bàdé kọ́lá kó bá san àwọn àǹfààní ẹ̀sán olóore. wàlá miyàrá anas wa alhassan wa ibrahim bilkoli lè sọ ìgbà àṣà àfàwà anas àti àfàwà ibrahim làálàhù ibrahim an-Nakhai wọn rí aburú nù kí ó ṣe wípé ẹni tí máa ń gbàwẹ̀ kó lè tìrò kò sí wọn rí aburú bí ẹni tó bá ń gbàwẹ̀ kó ṣe kí ni o kó lè dìrò. قال حدثنا أحمد بن صالح قال حدثنا ابن وهب قال حدثنا يونس عن ابن شهاب عن عروة وأبي بكر قالت عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم يدركه الفجر في رمضان من غير حلم يا عائشة قالوا كبار يونس وانا نبوى محمد صلى الله عليه وسلم أصنبها ما با àsìkò àsùnbà ó tó nínú àwẹ̀ anabi sallallahu alayhi wa sallam yóò sì wà ní ẹni tí ó ní jánaba lára ìdíríkù fájì fi Ramadan ní gẹ́rẹ́ fún mi yóò wà ní ẹni tí jánaba ń bẹ lára fọyẹ tẹ́sì yóò wẹ̀ wọ̀yẹ sùn yóò sì gbàwẹ̀ min gẹ́rẹ́ fún mi jánaba tá à ń sọ yìí kì í ṣe wípé ó lálàá o kì í bá nàbí làálàá ó da nǹkan sára o Ibn Mulaqqin aleyhi rahmatullah ó kọ tírà kan ó pè ní Khasa'isul Anbiya Khasa'isul Anbiya àwọn Khasa'isun Nabi ìkànnì méjèèjì Khasa'isul Anbiya Khasa'isul Anbiya àwọn ànábì ọlọ́wọ́n wọ́n ní àwọn qualities kan tí ò sí fún àwa èèyàn tó kù èèyàn làwọn ànábì ọlọ́run òun ẹ̀sìn màláìkà o èèyàn ni wọ́n o ṣùgbọ́n ọlọ́run bá àlékiọlá ó ṣe àwọn lẹ́ṣà pẹ̀lú àwọn nǹkan kan tó yẹ pé àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ tí wọ́n tí kì í ṣẹlẹ̀ sáwọn èèyàn tó kù àwa nínú àwọn nǹkan wọ̀nyẹn tó jẹ́ pé rùmùmù wà jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run bá náà ni wọ́n ní àwọn nǹkan yẹn gbogbo àwọn ànábì ọlọ́run bá ni wọ́n ní nǹkan yẹn ìmí ìwà tó yẹ pé apá kan nínú àwọn ànábì ọlọ́run bá ni wọ́n ní tó jẹ́ àwọn kọ̀ọ̀sì sọ yẹn tó jẹ́ àwọn qualities yẹn nínú nǹkan tó kọ́mọ̀ tí ó kárí láàrin àwọn ànábì ọlọ́run bá òun náà ni wípé tí wọ́n bá kú tán bá sin wọ́n ara wọn kò sí jẹrà gbogbo wọn ni wọ́n nìyẹn gbogbo wọn ni wọ́n nìyẹn wọ́n yìí jẹrà wọ́n yìí kẹ́ wọ́n yìí tàdé ọlọ́run bá ṣe ilẹ̀ ní èèwọ̀ láti jẹ ara ẹran àwọn ànábì ọlọ́ gbogbo wọn ni wọ́n nìyẹn a sì rí àwọn ànábì tó yẹ pé wọ́n ní àwọn qualities kan but àwọn ànábì tó kò ní lápèjúwe ànábì wa Muhammad sallallahu alaihi tánàbí bá ń bẹ lórí ìrun ànábì rí ẹ̀yìn àárí àkọọ́lẹ̀ pé qualities quality yẹn ó wà fún àwọn ànábì míì tó kù yàtọ̀ sálọ̀ ìsọ̀lá àṣàlà nínú àwọn quality ànábì sọ̀lá àṣàlà àtàwọn ànábì tó kù òun náà ní pé kí o la yahtalimun wọn kì í sùn kí wọn da nǹkan sára torí pé ìfìtìláàmù kéèyàn sùn kó da nǹkan sára bí ìgbà tí sẹ́tọ̀ bá fọpọ́ lóyún ẹ̀ sí ẹni wakọ̀dé ọ̀sìmù min ash-shaytan mo rò bókè à wakọ̀dé ọ̀sìmù min so ànábì àwọn ànábì ọlọ́wọ́n wọn yìí lálàá ló ti yé so ní arájà sọ pé mí ń gẹ́rì holmi ilé kódà nǹkan ara o jánábà tó lù látàrí kó súnmọ́ àwọn ìyàwó rẹ̀ ni o torí pé aslan àwọn ànábì ọlọ́run ọba wọn yìí ṣe ìsìláàmù so nínú àwọn yàní kọ́sọ́ ìtù tó wà fún àwọn ànábì nínú àwọn kọ́sọ́ ìtù tó wà náà fún àwọn ànábì ọlọ́run ta ló tún lè sọ kan ta ló sọ kọ́sí sọ kan náà kọ́sọ́ tó wà náà fún àwọn ànábì ọlọ́run wọn kì í yán àwọn ànábì ọlọ́run bá kì í yán máa ta sábàbà nàbí yìí nǹkan tún ànábì kan ọ̀yàn rí láyé torí pé àtàfà wù mí náà ṣètọ́n fàkọ̀dé rúṣì mú mí náà ṣètọ́n àwọn ànábì ọlọ́run bá wọn kì í yán tani tó lè sọkàn sísọ mí ibi tán bá kú sí ni wọ́n máa ń sin wọ́n sí barakallahu fikum náà. àlá àwọn ànábì ọlọ́run ọba òdodo ni àlá àwọn òdodo ni tàbí tó lè sọ kọ̀sítọ̀ mi nínú àwọn kọ̀sítọ̀ àwọn ọlọ́run ni pé tí wọ́n bá sùn ojú wọn ní máa sùn ọkàn wọn kìí sùn ojú wọn ní máa ọkàn wọn sùn ló ti yé nínú àwọn kọ̀sítọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé ànábì kìí yọ sàká ló ti yé hmm. yọ sàká ló ti yé òun ni wọ́n làwọn kan fi sọ wípé ńgbà tá ànábì kú báwọn ò ní yọ sàkà mọ́ torí pé ẹ̀ńtọ́lọ́ ni àwọn yọ fún òun ló ti kú náà Abubakar ti gbógun tiwọn pé la ọkọ̀ ti lánàá máa ń fárọkọ̀ báyìí náà sọ láti wọ́n zaka pé gbogbo ẹ̀ ń ti àbọ̀ láàrin sàkà àti irun ní gbógun ti yín bàjá sọ̀ká lọ ra tíra yẹn xasọ́ isu nàbí àwọn xasọ́ isu làǹbíyà libnu mulakim kò ju bí three hundred pages lọ pẹlẹ tíra pẹlẹ báyìí ó rí bí bí bùlùbù mọ̀rọ̀ mi yẹn ló ṣe ló ṣe rí mo ní nùsùkà kan tí mo tira láti bí bí bí thirteen years ago sẹ́yìn òǹkà lọ rà tíra dáadáa ni ti tó bá wọn kà sọ ìsù yẹn afa kò kó wá síbẹ̀ ibùdó mọ̀lá kí ni kó wá síbẹ̀ ìṣẹ́wọ̀n lọ kẹ́ tó bá wọn kẹ́ wọn yẹn yóò mọ sẹ́rí àwọn tíra tó bá ti ń sọ̀rọ̀ nípa mòódù kan àwọn àbá yẹn wọ́n ti dààmú tiwọn títẹ̀ ni pé lọ rà á gbogbo tí mẹ́ńbẹ̀ kò sì fa sí orí ṣìkìnà ó parí so gbogbo tí mẹ́ńbẹ̀ kò fa sí orí azàpọ̀ so bó ṣe jẹ́ ni ànábì sọ́lá sọ́lá náà wọ́n sí sọ rẹ̀ yín bẹ́ẹ̀ tí wọ́n tí mo sọ ìwà ànútìrà yẹn ó ti yé tánàbí bá fẹ́ kò ní ìdìwà líyù ànábì ò ní ìdìwà líyù ó ti yé tani ó fọmọ fún un nígbà náà ni àròsúlù àwòlá bìlìmùmínì wa azwajuhu ummahatu min anfusihim wa azwajuhu so <laughs> táwọn wá ló ti wà ní ìbò fún anabi sọlá sọlá aláwùsà so ṣùgbọ́n èèyàn túmọ̀ sí pé tálẹ̀ bá fẹ́ ọmọ èèyàn kó mọ̀ gba ìyọ̀ǹda òtì yìí torí pé lọ fẹ́ fẹ́ àyíṣà lọ bá bùbákì àbákìní à ìbínú tù pé à ó lè fẹ́ àyíṣà pé ọmọ rẹ ni à anábì mi ó wáyé kékeré láti ilé ìdíjọ tó ọ̀rọ̀ kì í sọ fún mi o ọmọ rẹ ní wàyí àhílòlì so ẹ̀tọ́ ló sì jẹ́ fẹ́mi ànábì sọlá àṣàlà ló ti so gba àwọn kàṣọ ìsìn rẹ wà fún ànábì so wájú ṣáà ìsìn yìí pé mí ìfẹ́ yẹ fìlà ìwé sáà bí ìwé ìwé jánábà jánábà tó lù látara kó súnmọ́ àwọn ìyàwó rẹ kọ́lá haddathana ismail kọ́lá haddathani malikun an sumayyin mawla abi bakri بن عبد الرحمن بن الحارث بن هشام بن المغيرة أنه سمع أبا بكر بن عبد الرحمن كنت أنا وأبي أولي أنبا لأنه أبو بكر وما عبد الرحمن أني وأتي باباه فذهبت معه حتى دخلنا على عائشة أنا ولدت يا وعائشة له قالت أصيبت أشهد على رسول الله sọlá sọlá nǹkan ní alayis bí ojúnubá من jìmá nǹkan ìfìlà súnmọ́ ìsúnpé mo rí láì mọ iye ọ̀pọ̀lọpọ̀ bàtà الله sọlá sọlá tí alifajari ó wọlé alifajari ọba nínú àwẹ̀ tó sì wà ní ẹni tó ní tí ó sì gbàwẹ̀ ní lọjọ náà pé mo rí láì mọ ìgbà mí ń bóyá ó sùn lálà ò tó lù látara ìyàwó dàkánná àlà Salama ìyàwó Salama tó kan náà àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam fakọ́lá mísìlá òun náà sì tún nǹkan tí tí ó jọ bẹ́ẹ̀. báàbù sọ́ìm ìdá akala àwùṣẹ́rìbà nàṣíà báàbù sọ́ìm ìdá akala àwùṣẹ́rìbà nàṣíà. àkọlé tí ń sọ̀rọ̀ nípa aláwẹ̀ tí ó bá jẹ kàbómu náà sì yá ń hàlù nìyẹn lẹ́ni tí ó gbàgbé. wàkọ́lá àtọ̀ àfàwà àtọ̀ ó ní ini tansara fadakala alma'u fi halkihi la bata in lam yamlik abawa ato ó ní ini tansar ẹ mọ̀ pé ìsìnṣàkù ní ká fi omi sí imú ìsìnṣàrù ní ká fi omi síta òun á fẹ́ fi omi síta padà ló bá tún kí ni o ló bá bá tún dánú rẹ̀ sí sọ́hún afáwà àtọ̀ wọn ni pé lábàs in lam yamlik lóhùn ìdíwọ̀n ìgbà tí ò bá ti ní kápá láti tún rí wáìnì ẹ̀ padà kò sí nǹkan tí so wọ́n gbé sí hukumu wípé náà sí mo rò pé kí àwọn ẹ̀mọ́ báwọn bá ṣe máa ń ṣe tì bá tó wọ́n ti gbé sábẹ́ wípé torí pé ọ̀tọ̀ ni tó fẹ́ ṣe ọ̀tọ̀ ni nǹkan tí tó ṣe ìsìnsáàdù ló fẹ́ ṣe ó tún á tún ìsìnsáàdù yẹn ṣe padà tó ti yé ni wọ́n fi kọ̀ fún wa yí pé tá a bá fọ àánú àwẹ̀ tá a fẹ́ máa fi mú ká máa jọ mọ́ wọn kójó máa ń wọ̀n ló ti yé so àmọ́tímọ́tò náà kéèyàn jọ máa ń wọ̀n ló ti yé so wàkọ́lá alhassan afáwà hassan albasori ó ní indakala halkọ̀hu azubab falaṣẹ àlẹyìn aláwẹ̀ lápèjúwe ó yán bó ti wá yán èsì kankan ń bọ̀ ní bó lèsì bá ti kóló ó ti dénú agbẹ̀dù so etí ti wọlé sínú so wọ́n lè falaṣẹ́ àlàlẹ yìí ó jọ bí ẹ̀rín ni ṣùgbọ́n ẹni tó ń sọ yìí ó lè wà applicable sí condition lomi. ó lè wà applicable tàbí ẹ̀fọn èyàn lè máa lọ́gbà míì lórí ọ̀kadà tí èèyàn tí èèyàn máa sọ̀rọ̀ tí kinní kan ó sì ṣe kólókólókóló tẹ́ tẹ́ ó ti wà máa ha kẹlẹ̀bẹ̀ tẹ́ ha ha ogun ọ̀fun tí tọ́lọ́ba ní orí ogun yẹn jà ó rí i pé ọ padà rí pọ̀ tọ́lọ́ba sí pọ̀ ọ bá kọ́tọ́kọ́tọ́kọ́tọ́kọ́tọ́ yóò tún mọ̀ fúnfún náà ni ò rí rí kankan bẹ́ẹ̀ so that ẹni tó bá lè fọ́ọ̀lù sírú condition báyìí yóò lè mọ̀ wípé àwọn àfáà ti sọ̀rọ̀ lórí ẹ̀ ó nìtúmọ̀ gbogbo àwọn àlàyé tá à ń ṣe fún wa yìí kọ́nà balẹ̀kọ́lá kó ṣàánú wa bó ní bá dáa tó tó bá yẹ pé àwọn olówó wọ́n dá àwọn àfáà mọ̀ àwọn àfáà gidi kí àfáà jẹ́ máa ń lọ òde ọlọ́mọ àwọn olórin o ìlú àwọn àfáàtẹ́ máa ń lọ òde olóko àwọn bàbá àwọn eléré o àwọn olórin o bàbá àwọn eléré orí ìtàgé o báyìí tí wọ́n dá àwọn àfáà gidi mọ̀ tí wọ́n nítumọ̀ àwọn àfáà tí wọ́n dá nǹkan mọ̀ ẹ dákun gbogbo nǹkan tá à ń wí kí ló burú nu kí wọ́n gbé lórí rédíò ẹ̀rọ asọ̀rọ̀mọ́gbèsì káwọn yẹn máa gbọ́ nínú abà nínú oko torí pé rédíò ó rìn ju tẹlifíṣàn rẹ lọ ó rìn ju tẹlifíṣàn lọ aburú rẹ̀ sì kéré púpọ̀ sí aburú tẹlifíṣàn mú dání aburú rẹ kéré púpọ̀ sí aburú tẹlifíṣàn mú dání gbogbo aburú tó lè rí inú rédíò gbígbọ́ náà ni aburú tó lè rí inú tẹlifíṣàn gbígbọ́ àti rírí òní. kí ló burú bẹ́ẹ̀ kẹ́dákun kìtàbù sọ̀rù nínú tíra sọ ibùkárí kámọ̀ ká láti ìbẹ̀rẹ̀ àwẹ̀ títí dé kódà kó yẹ pé àwẹ̀ àdìs kọ̀ọ̀kan là ń kà lójoojúmọ́ ìṣẹ́jú márùn márùn káàsì mọ̀ sàlàyé ẹ̀dákun ẹ̀ wá wo bí àǹfààní ẹ̀jú èsì lọ tó. yálà ìtàkọ́ mi ìyá àlàmú. so nítorí náà fáwọn Hasan ó ní tí etí bá wọlé ó ti yé síyàn lẹ́nu níyàn sí jaláwẹ̀ tó sì gbé mi tó lọ bẹ́ẹ̀ falasẹ́ àlè kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ o kò ní láìfi nínú. wàkọ́ọ̀lá Hasan wa Mujahid àfáwà Hasan àti àfáwà Mujahid wọ́n ní ń máa náà síyá tó bá súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́ni tó gbàgbé falasẹ́ àlè yìí kó máa gba àwẹ̀ rẹ̀ lọ o àwẹ̀ rẹ̀ bàjẹ́ o ó ti yé ń dá máa náà sì yá ń tó bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ lẹ́ni tó gbàgbé kó máa gba àwẹ̀ rẹ̀ lọ àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ ó ti yé falasẹ́ àlè kò sí nǹkan torí pé wọ́n ṣe kìyà àti ẹ̀ lórí ẹni tó jẹun náà sì yá ẹni tó mumi náà sì yá ẹni tó jẹ singọ́ọ̀mù náà sì yá ó ti yé tó sì gbàgbé tó fi jẹ singọ́ọ̀mù fún odidi for five minutes ọ̀ràn tí wọ́n ní nìkan lọ bá kan ní àwọn ìkan náà àwọn tálàf wọ́n ní ẹnìkan lọ bá pé òun lọ sílé ọ̀rẹ́ òun kan òun gbàgbé pé òun jẹun bóun ṣe jẹun òun á rántí pé ah òun máa ń gbààwẹ̀ ló bá tún ló bá tún lọ sílé ẹlòmíì ló bá tún jẹun pé ah òun máa ń gbààwẹ̀ òun bá tún lọ sílé ẹlòmíì. wọ́n ti yẹ kékeré ah òun ti dẹ́kun tó lè sùn wọ́n ní àbá yẹn sọ fún pé iná kàlámù tàkà awárí ìyáàmà kan tún pé olùbùlẹ̀ láàwẹ̀ gbà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ <laughs> torí pé ìgbàgbé rẹ̀ yìí ó ti fẹ́ lọ́wọ́ kan mí nù pé oúnjẹ ló wulẹ̀ fẹ́ jẹ tẹ́lẹ̀ ó dàgbẹ́ pé kàlá fi ágbéyédé lọ gbà mí pé ọ̀ ń gbàwẹ̀ ó ti yé ṣùgbọ́n tó bá yẹ pé kò tọ́ra rẹ̀ jẹ́ tó yẹ pé hakikatan nọ́ọ̀sì yàn tọ́lá bá sọ̀rọ̀ tó bá súnmọ́ ìyàwó rẹ̀ ní ọ̀sán àwẹ̀ nọ́ọ̀sì yahun nọ́ọ̀sì yahun ni mo sọ o nọ́ọ̀sì yahun lẹ́yìn tó gbàgbé afáwà mujahid àti afáwà hasan alibasori wọ́n ní láàṣì àlẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé fáliyù ti má sọ̀hùnmọ̀hù kó máa gba àwẹ̀ rẹ̀ lọ. حدثنا عبدان قال حدثنا عبدان عفوا عبد الله بن عثمان ابو عبد الله àti sọ fún àyè tó fi jẹ́ abdul lákọ̀bẹ̀ ni abdul òun gẹ́gẹ́ fúnra rẹ̀ abdullahi ibn usman kúníyà rẹ̀ jẹ́ abu abdullah àwọn aṣọ di abdul. قال أخبرنا يزيد بن زرعي لا تدافع يزيد بن زرعي قال حدثنا هشام لا تدافع هشام قال حدثنا ابن سيرين أني ابن سيرين صفوا لا تدافع أبو هريرة عن النبي صلى الله عليه وسلم قال فالنبي صلى الله عليه وسلم صحيح إذا نسي فأكل وشرب طبعا tó jẹ tó mu fáliyù tí mà sọ́mà hó kó pé àwẹ̀ rẹ̀ o fàyín nàmà àtàmàhù lọ́hù wàtàkọ́ ọlọ́ọ̀bà àlékè ọlá òun ló mọ̀ fún jẹ o òun ló mọ̀ fún mu o. kọ́lá báàbù síwáàkì rútọ̀ wàlíyá bí sọ ìkú. ويذكر عن عامر بن ربيعة قال رأيت النبي صلى الله عليه وسلم يساق وهو صائم ما لا أحصي أو أعد وقال أبو هريرة عن النبي صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل وضوء ويروى نحوه عن جابر وزيد بن خالد عن النبي صلى الله عليه وسلم ولم يخص الصائم من غيره وقالت عائشة عن النبي صلى الله عليه وسلم مطهرة لفن مرضاة لرب وقال عطاء وقتادة يبتلع ريقه قال حدثنا عبدان قال أخبرنا عبد الله قال أخبرنا معمر قال حدثني زهري عن عطاء بن يزيد عن حمران وهو مولى عثمان بن عب... بن عفان رأيت عثمان رضي الله عنه يتوضأ فأفرغ على يديه ثلاثا ثم تمدمد واستنصب ثم غسل وجهه ثلاثا ثم غسل يده اليمنى إلى المرفق ثلاثا ثم غسل يده اليسرى إلى إلى المرفق ثلاثا ثم مسح برأسه ثم غسل رجله اليمنى ثلاثا ثم اليسرى ثلاثا ثم قال رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ نوى وضوئي هذا ثم قال من توضأ وضوئي هذا ثم يصلي ركعتين لا يحدث نفسه فيهما بشيء إلا غفر له ما تقدم من ذنبه afa Bukhari kọlọm tí ó bá kẹwọn wọn ní àkọlé tí ń sọ̀rọ̀ nípa orin rínrin tàbí eléyìí tó bá gbẹ fún aláwẹ̀ wọ́n ní wọ́n gbà látọ̀dọ̀ afọ àmì ọmọ rọ̀bíà wípé wọ́n ní àwọn rí ànábì sọlá àtọ́là tí ó ń jẹ pákó wàhùwà sọ lẹ́ni tí ó ń gbàwẹ̀ máa la ó àrùn ní tí mi lè kà tí mi lè sọ pé iye ìgbà báyìí òun ni mo rí mọ́ tó túmọ̀ sí pé gbèdéke àsìkò tí wọ́n fi rí ànábì sọlá àtọ́là àsìkò tó pọ̀ ní lẹ́ni tí ó ń ṣe ìṣesí bẹ́ẹ̀ àfáà àbí òrérà wọ́n ní anabi sọlá sọlá sọ wípé láwùlá nàṣùkọ àlá ummati tí kì bá ṣe pé kí n má kó nira bá àwọn àlùmọ̀ mi làmọ́tò ń bì síwá ti ń dà kó lè wòdò ń bá pa wọ́n láṣẹ kán máa rúnrín gbogbo àsìkò tó bá ti fẹ́ ṣe àlùwàlá bákan náà wọ́n gba látọ̀dọ̀ afọ ajábìrì ọmọ zaid ọmọ khalid látọ̀dọ̀ pé anabi wa muhammad sọlá sọlá lámìyà kó sọsọ ìmọ̀ mi ghairihi wípé wọn tàdáyanrí ẹni tí ń gbàwẹ̀ yàtọ̀ sí ẹni tí kò gba àwẹ̀ o ẹni tí ń gbàwẹ̀ kó jẹ pákó ẹni tí ó gbà náà kó jẹ pákó ìyá wa Aisha sọ látọ̀dọ̀ anabi sọlá sọlá yìí pé mọ̀tàhárọ̀ tún lè fam orin tẹ́ ẹ rí yẹn o mọ̀tàhárọ̀ tún lè fam ó máa ń jẹ́ kẹ́nu ó má mọ̀rọ̀dọ́ tún lè rọ̀ mọ̀rọ̀dọ́ tún lè rọ̀ ó sì máa yọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa yọ nínú naam brush àti maclean mọ̀tàhárọ̀ tún lè fam wàhálùwà mọ̀rọ̀dọ́ tún lè rọ̀ من قال لك هذا يلحق بحكمه يلحق بحكمه بزي طيب كين جاي ادواك امم تنظيف اي بقى تنظيف مطهره الفم مرضاه لرب ọlọ́run ọba àlekíọ́lá ó sì yọ́nú sí púpọ̀ bó tilẹ̀ jẹ́ wípé èyí tó dáa jù òun náà ní kéèyàn lo pákó siwak ló ti yé pákó títí wá yẹn ó yàtọ̀ sí pákó so àlùmúyìn tó bá láti ṣe gáyà torí pé pákó ń jẹ́ ń sùn lànà bí rìn gbà náà ìtànà bí rìn yẹn ló ti yé àwọn àwọn tá a bá súnmọ́ ìdárúbá àwọn ń rí etí wọn máa fi sí mẹlọm tí ń rí báyìí etí wọn máa ń tà kì í sábà wó tó àwọn pákó tiwantiwa ti bí ó yé so kọ́nà ọba àdìkọ́lá kí kó ṣàánú àkófò àṣekọ̀ǹgẹ́ kó fún alágbèrè rẹ̀ akọ́wà ahmed ọmọ ambali ó ní wàrọ̀dà fìsíwá kì mí àtà hadithi mí àtú hadithi ee hadith tó wá nípa siwak ee ọgọ́rùn-ún ni wọlé asaf ṣùgbọ́n nǹkan tó panilẹ́kún tó sì bani nínú jẹ́ lónìí ni pé tàgọ́ falà ánihu alimusulmi nàlẹ́ o àwọn mùsùlùmí wọ́n sọ pákó wọ́n sọ sẹ́ńkulé hadith tó sì wà lórí ọ̀rọ̀ pákó ọgọ́rùn-ún ni ṣùgbọ́n nǹkan tó bani jẹ́ ni pé ẹ lè tú àpò mùsùlùmí mẹ́wàá ní ìsìn kí wọ́n bá pákó ní ara bóyá méjì ètò súnmọ́ ní kékeré wọ́n gbà pákó la ta ló ní pákó báyìí kó yọ sọ kó yọ ta ló ní pákó la kó báyìí kó yọ afa mujib ní pákó afa saheed náà ní pákó àwọn tá a ti wà ní dárúsù ní ìsìn báyìí ẹ wo pàṣẹ́ntéèjì àwa tá a wà ní dárúsù àti àwa tí a ní pákó so kọ́nà ọba àlekọ́lá kí kó sànù wa èmi náà ní tèmi o wà nù àpamọ́ mi sálẹ̀ mẹ́rin. so nítẹ̀síwájú hadithi torí pé ní báàbù yìí hadithi ẹyọ kan náà ni imam Bukhari ni wọ́n mú wá eléyìí tó kù mọ́ alakọ́tì ní gbọ́dọ̀ pé zikatu náà so wọ́n ti rí zikatu tamrid náà bẹ̀. قال حدثنا عبدان أخبرنا عبد الله لا تدافع عبدان لا تدافع عبد الله لا تدافع kọ́ọ̀lá hadathani zori ó ní àfáwà zori sọ fún òun látọ̀dọ̀ àfáwà àtàwọn ọmọ yazid látọ̀dọ̀ àfáwà humran wípé òun rí usman ọmọ afan tàwátọ́ à lẹ́ni tó sàlùwàlá fa afroga alayadé yìí falasan ó fọ ọwọ́ rẹ̀ ní ẹ̀mẹ́ta súnmọ́tà mọ́tòmọ́t lẹ́yìn ìgbà náà ó yọnu wà sánsàrà ó sì fi súnmọ́ gásàlà wàjẹ́ àwòsàlá dání lẹ́yìn ìgbà náà ó fọ ojú rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta súnmọ́ gásàlà yàdàhù àlìyúmù lẹ́yìn náà ó fọ ọwọ́ rẹ̀ ọ̀tún ilal marfiq falafa títí dé ìgúnpá èyí tó wọlé jù ó ní o tẹ́ bá fẹ́ fọ ọwọ́ yín níbi àlùwàlá ó ti yé marfiq náà ni wọ́n ní kó dé ń tòótọ́ ṣùgbọ́n ẹ lè ṣe tàkìkì pé ó dé marfiq àfi kẹ́ ẹ pa kẹ́ ẹ jẹ́ kó sọdá sí òkè ń bí báyìí tó tó bá ti sọdá sókè ń bí ẹ ti ní dọ̀mọ́ọ̀nù wípé ó ti ó ti ṣùgbọ́n dáhùn ibẹ̀ náà ni ẹ pa èyí tó súnmọ́ ni pé kó mọ̀ sí kí ni o kó má ra di kó má débẹ̀ tán ó ti yé ṣùgbọ́n dára fi sún wá sí òkè ń bí ó ti yé ẹ ti ní ṣọtí wípé ó ti kọjá ibi so ìyẹn ni èyí tó lálàáfíà jù nínú bákan náà tẹ bá fẹ́ pa ọwọ́ apá báyìí tá a fẹ́ tá a fẹ́ fọ apá báyìí ó ti yé bẹ́ẹ̀ yẹn bá yẹ pé ibi ìlò ti mú tó o ṣe débi tó bá mọ ìdájọ́ rẹ̀ tó bá síbẹ̀ fún ìjogún ọdún ò lálùwàlá ò ní àlùwàlá o o ti yé ṣùgbọ́n torí pé ọ̀mọ̀dájọ́ rẹ̀ before now afallahu amma salaf o ti yé tó bá ti fẹ́ fọ ọwọ́ bó bá ti bomi ẹ̀sọ́ báyìí bó bá ti fọ báyìí dé apá báyìí ó wà dá padà báyìí ó tún ó ti fọ ilé náà kó tó bẹ̀rẹ̀ àlùwàlá o mọ́kàn sílẹ̀ tó ti fọ kó tó sàrọ̀ láyẹn o o ti yé ó padà fọ báyìí. ó ti yé ó ti rí báyìí ó fọ̀ báyìí tuntun fọ, ìdè pe o tun á mú láti ẹlòmíì láti bí ogún ọdún títí kírun gbogbo àlàáfíà si ti pátá tọ́wọ́ ẹ̀kọ́ lọ́n fẹ́ fi yùn mọ́ sì kọjá ẹgbẹ́ fi mú ọ pé gbogbo òun tó kí òun dà gá ah, òun kírun gà kò sí kàkà tó padà fọ́ ọwọ́ rẹ ń bẹ̀ ọrùn ọwọ́ náà ló ti ń tó ti ń so ó mú báyìí ó ti yé hmm, hmm, báyìí. báyìí kì í ṣe pé láti bí sí ibi ẹ̀sùn ìmọ̀ ni kì í ṣe ìgbarata kì í ṣe Hamas so kọ́nà balẹ̀kọ́lá kí kó ṣàánú wa. sùmọ̀gá sàlàyé dàgùlì yóò sọ̀rọ̀ ìlàlí márùfíìk sàlàtà owó sì bákan náà bẹ́ẹ̀ ti ṣe náà nìyẹn. sùmọ̀ mẹ́ta àbẹ̀rẹ̀ síhì lẹ́yìn wàá gbà náà ọ wàá fi omi pa orí rẹ̀ fífi omi pa orí mímọ́ ń bá ti ṣáárì àlùmọ̀ọ́dáàdì níbi tí irun ti sábà máa bẹ̀rẹ̀ ní orí torí pé apárí nìsín àlàkúrọ̀rùn sẹ́wọ̀n pé ẹ máa ní kí òun pa orí níbi tí tàwọn àbí àlùmọ̀ dájú sí ìpàkọ́ ń bí ni ó ṣe kí ni o torí pé ìbí ni <laughs> irun rẹ̀ ti bẹ̀rẹ̀ yóò kàn pa báyìí ni yóò ṣe báyìí la ó parí o kò parí o mímọ́ ń bá ti ṣà ibi tí irun ti sábà máa bẹ̀rẹ̀ ó náà ní kí ni o àjábà ló ti yé iwájú orí báyìí ló ti yé báyìí èyí ó pa báyìí èyí ó sì pa báyìí ó ní haza so alimọ́tò ni o ló ti èyí ó pa lọ́wájú èyí ó sì pa lọ sí èyí ó pa lọ sẹ́yìn èyí ó sì dàgbàrà wá sí iwájú. ثم غسل رجله اليمنى ثلاثة lẹ́yìn náà ó sì fọ ẹsẹ̀ rẹ̀ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta ثم اليسرى ثلاثة lẹ́yìn náà ẹsẹ̀ òsì lẹ́ẹ̀mẹ́ta nínú àṣìlá tó máa ń ṣe nìyẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ṣàlọ́lá pátá tó bá ṣàlọ́lá mẹ́ta mẹ́ta tó bá dé bí ẹsẹ̀ ẹ̀ẹ̀kan ní ẹ̀mọ́ ọ̀fọ̀ ẹ̀ẹ̀mẹ́ta ló sì yẹ kó jẹ́ ẹ̀ẹ̀mẹ́ta òní nítorí lè mú ọ̀fọ̀ ẹsẹ̀ lẹ́ẹ̀kan òun ni wípé ìfúrọ́ọ̀dù náà ló ṣe nínú àwọn àdọ́wù tó kù tí ọ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ayélujára ẹ̀ẹ̀kan náà lè mọ bọ́ọ̀sẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta ló fọ́ bóòlù ó ti fọ mẹ́ta mẹ́ta tó wà dé bẹ̀sẹ̀ tó sàbòsí tó fọ ẹyọ kan mẹ́ta náà ni wàá fọ ó fọ náà ni bóòlù fọ lẹ́ẹ̀kan ó tuntun fọ ti ó kìbọ àwọn àlàfo ihò ẹsẹ̀ rẹ hadithi O fò mí ó o ó fi la àlàfo ẹsẹ̀ rẹ ó o ó tìbọ̀ báyìí ó fọ̀ ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta àyà àtúntò yẹ pé ẹyọ kọ̀ọ̀kan náà ni torí pé ó jáza kó o sọ̀rọ̀ rà lẹ́yọ kọ̀ọ̀kan ó jáza kó o ṣe ní méjì méjì ó jáza kó o ṣe ní mẹ́ta mẹ́ta ó ti yé gbogbo ẹ̀ wọlé ṣùgbọ́n. ó gbọ́dọ̀ wà sequential ìdílé kò sì kan ọ̀pọ̀lọpọ̀ wa tábà sàràlà mẹ́ta mẹ́ta tá a bá dé ibi ẹsẹ̀ ẹyọ kan là á mọ́ fọ̀ ẹ̀ẹ̀kan là á mọ́ fọ̀ sẹ̀ ńgbò tí sàràlà ẹ̀mẹ́ta ń ẹsẹ̀ náà ẹ̀ẹ̀mẹ́ta náà ló yẹ ti yé òun láti kà yí onínú sọ Buhari àbí kí ló sọ sàlàsà yusrọ̀ so kọ́lọ̀ kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ẹlòmíì. tẹ́fà sọ wọn pé kò tí ì mọ àlọ́ láti yóò ní àlọ́ àti òun ṣe kí wọ́n tó bí ọ ọ̀rọ̀ ẹ̀sìn orí báyẹn ọ̀rọ̀ ẹ̀sìn orí báyẹn pàkà bó tilẹ̀ kó ma so ìmọ̀ òun lọ̀rọ̀ ẹ̀sùn tába gbàgbé síta ní ìsìn tába ní káwọn èèyàn máa sàlọ̀lá ẹ wá wọn báwọn yóò ṣe máa lana pé ó yá ẹ lọ gbàgbé wa ẹ máa sàlọ̀lá báyìí ká máa wò yín ẹ rí i pé àwọn èèyàn ò máa lọ láti láti máa ṣàlàyé fíkú ẹ̀sìn fáwọn èèyàn àwọn kan wà máa fi hàmọ́sù wọ́n máa fi da ìgbìyànjú àwọn àfa àwọn máa fi da wọn dànù pé kí ni sọ́dọ̀ àdọ̀là ló kàn báyìí ẹ́ wọ́n ti pa àwọn ẹ̀yà tán ní Palestine wọ́n ti pa àwọn tán ní kinní kan wọ́n ti pa àwọn èèyàn tán ní Afghanistan àwọn èèyàn ti kú ní Iraq àwọn èèyàn ti kinní kan kinní kan. tí ìyẹn ló wá ní ká máa mọ torí gbogbo tá à ń sọ yìí kì í ṣe fárídù kìfáyà fárídù àìnù ni kì í ṣe pé ah, àgbáyé kò sí sí ń jẹ́ bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ wípé ẹnìkan kú àwọn kan ti lọ kírun sí la àwọn tó kù àdéhùn mọ̀rùfó àná àlẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni àlẹ́sẹ̀ torí pé fádúdú kìfáyà ni communal obligation ni ó ti kì í ṣe individual obligation ṣùgbọ́n àlùwàlá àlùwàlá individual obligation ni kì í ṣe gan táwọn kan bá ti mọ̀ ọ́n ṣe ṣàkóso ànilùbà kí kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ so ká farabalẹ̀ ká gbọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wáyé dáadáa òkọ náà balẹ kọlá kí ó sànù kankan barakallahu fikum. túmọ̀ kọ́l lẹ́yìn wá gbà náà tó ṣe tán ó ní rọ ayé tó rasulullahi yatawadda ana wa wudhi hada mo rà nàbí tó ṣe àdọ̀là gẹ́gẹ́ bí mo ṣe ṣe yìí. túmọ̀ kọ́l ó wá sọ yìí pé man tawadda wuduhi hada ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ kò sì rorò kúrò láàrin rẹwà rákà méjì tó rákà méjì tó kírun tó sàrà láàrùn rákà méjì tó kírun kò rorò kúrò ó ti yé èkìtì pọ́n bẹ lórí náfìlà ó tún àwọn pé ah credit mi ti tán máa ti sálámà tán màá lọ sọ́dọ̀ ìyá akínní màá lọ ra káàdì mtn two hundred naira la la yuhaddis fihi nafsahu la yuhaddis nafsahu fihima kò gbúdọ̀ bára kò gbúdọ̀ mọ́ ro nǹkan kan lásìkò náà ẹni bó le làwọn bá sọ yí pé àbáwá sheik eh, abdulwahid salam bali wọn ní ìgbà tá a dé ìgbà tá a ń ka àdìsí wọn ní wọn ní ẹni tọ́lọ̀ ọba àlìkọ́lá bá yọ̀ǹda fún kó rí sí wàláwó kánà mọ́rọ́ fi hayati fọwọ́ faz fakọ́dí faz pẹ̀lú hadisi pé torí pé kì í sùn. wa wà mùsẹ́bàdì ẹ́ ẹ̀hẹ́n àbá ní tí òsùn jẹ́ lé tó náà sọ wípé ẹ̀dọ́rọ̀ bá fi ṣe kòǹgẹ́ tó bá rí ṣe tó sàlàlà gánbọ́n ti sọ́pà náà ṣe yìí tó sì ẹran gara káà mí tì à tí sì sọ nǹkan kan sọ nǹkan ọba náà ni. ilá gófìrọ̀ láwo máa takọ̀ dáàmà bíi nǹkan àbí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ pátá ṣáájú àsìkò ọlọ́run fún rẹ̀ jẹun ni hadith Bukhari. tiwọn náà pé ẹ̀ẹ̀kan láyé bóyá olo twenty years láyé ni o bóyá olo two hundred years ni o bóyá olo seventy ni o bóyá olo sixty four ni o bóyá olo seventy five ni o ṣùgbọ́n náà bá fi ṣe kòǹgẹ́lẹ́dọ̀ kan tó pé ó sàlù àlá bára mi ṣe dé ó sì múná fìlà lákàmì tiwa tó fi sálámà kò sí irun kankan fakọ fas irúfẹ́ tán ó ti jèrè èrè wo ló jẹ èrè wípé ọlọ́run bá forí gbogbo ẹsẹ̀ rẹ̀ jẹ́ tọ́ bóyá tá a bá ti ṣe kí ọyá ká gbìyànjú ẹ̀ ọtí yẹ kọ́lọ́n kó ṣe nírọ̀rùn àyíwò ẹ̀yìn ya náà ká gbìyànjú ẹ̀ kọ́lọ́n kó ṣe nírọ̀rùn kọ́lọ́n hmm? kó sànù àkójọ tiwa ṣàìtọ́n ìfẹ́ máa ń jẹ̀yàn lérè sẹ́ẹ̀sì tó àwa là ní sékìní o لا gbà بارك الله فيكم قال باب قول النبي صلى الله عليه وسلم إذا توضأ فليستنسك بمنخره الماء ولم يميز بين الصائم وغيره وقال الحسن لا بأس بالسعود للصائم إن لم يصل إلى حلقه ويتحد وقال عطاء إن تمضمض ثم أفرغ ما في فيه من الماء لا يطيره إن لم يزدرج ريقه وماذا بقي في فيه ولا يمضغ لعلق فإن ازدرى دريق لعلك لا أقول إنه يفطر ولكن ينهى عنه فإن استنثر فدخل الماء حلقه لا لم يملك afa Bukhari wọ́n ní àkórí tí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ anabi sọlá sọlá tó sọ wípé ìdá àtàwà dọ́à fáliyẹs tẹ́ńṣík tó bá ti sàlùwàlá kó fún omi sí imú bìmọ̀nkìrì yìí àlìmá nínú ìwáyà Imam Muslim bìmọ̀nkìrọ̀ yìí ló ti yé mọ́ńkìrì hmm. hmm. ní ilé àtẹlé òní mọ́ńkìrì ilé ló ti yé ibẹ̀ náà sì lomi ó gbà wọ abẹ́rẹ́ kan lomi ó gbà wọ mú ni ibẹ̀ lomi ó gbà wọ imú wọn lámì yìí mọ́ yí bẹ́ẹ̀ náà sọ ìmọ̀ ọ̀gá ìrìhì àná bí òsì sọ̀npẹ́yà láàrin ẹni tí ń gbàwẹ̀ àti ẹni tí kò gba àwẹ̀ wàkọ́lá alhassan afáwọn hasan ọmọ basiri àwọn ní lábàṣà bíi sàrúùtù rìsọ́ọ̀ì kò sáburú kí aláwẹ̀ kó lo nose drop sẹ́wọ̀n guys drop wà nose drop náà wà àbí òsì ni nose drop wà táwọn kan sí ìmú wà wà kọ́tùrù àǹf àtàrúd octob àtàrúd wà kọ́tùrù àǹf kọ́tùrù àǹf هذا هو معنى السعود السعود قطر الأنف قطر الأنف nose drop gẹ́gẹ́ bá a ti ní kọ́tùrù láàyè hmm? eye drop àní nose drop ńlámiyẹsì nílá hálìkìhì lóun di wọn àgbà tó bá jẹ́ yí pé kò dé ọ̀nà ọ̀fun rẹ̀ àwọn nose drop náà tó yẹ pé kò lé dọ́nà ọ̀fun imú náà ló ti parí iṣẹ́ sọ̀rọ̀ lóun dọ̀gà tí ò bá ti dé ọ̀nà ọ̀fun rẹ̀ wọ́n ní kò sí nǹkan tí yóò burú bẹ́ẹ̀ wáyé tẹ́yì kò sí tó burú aláwẹ̀ náà lé lé tìró títí lóyún ọba ti ní dé ọ̀nà ọ̀fun rẹ̀ ó ti yé ẹ olele tiro o lè lé tìró tí ti ní dé ti ni fi tiro yẹn ni atọ atọ wọn fún afúrágà máa fi fi hìn mílẹ̀ mímọ́ láyé dúró tó bá sàrọ̀ ọ̀la tó yọ nínú o ti yé èyí tó bá tún nínú ẹnu omi ẹnu rẹ omi ẹnu rẹ gangan kò kó padà wà kankan báwo ńlá mú títí rí kọ̀ọ̀hún ti gbé ìtọ̀ omi tó fi sàrà yẹn tí èsì pé ó gbé omi yẹn mì pẹ̀lú ìtọ̀ rẹ̀ wàmọ́nàdà bá ti àfìfì àti nǹkan tí ó bá kù ní ẹnu rẹ̀ wàlá ayẹ́mú tó gbọdọ̀ ẹ̀lì ẹni tí ń gbàwẹ̀ kò gbọdọ̀ fi ẹ̀lì sẹ́nu ẹ̀lì bíi bíi kóró àwọn kankan tẹ́ máa fi sórí ìsàlẹ̀ àwọn báyìí òun ni ẹ̀lì kù yẹn ó ti yé bíi tọ́ǹgù ni wọ́n fi sórí ìsàlẹ̀ àwọn bẹ̀tì ìmí ìwà sẹ pé ó máa ń yòrò ìmí ìwà ti sẹ pé yòrò ó láwọn ẹ̀sán kan tí wọ́n fi tí wọ́n fi máa ń trick ìmí ìwà ti máa ń yòrò ìmí ìwà ti tí kì í yòrò. eléyìí tí fàyín ìzáza rí kọlẹ̀ ẹ̀lẹ́kẹ̀ láàkóló ìnáwó yófùtì ó ní tó bá jẹ́ yí pé ó gbé itọ́ ẹ̀lẹ́kùn yẹn mì pàápàá jùlọ eléyìí tí kì í yòrò òun lè sọ wípé àwọn rẹ̀ bàjẹ́ wàlá kí yúnà hànú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà akọ̀ fún onítọ̀ fàyín sánsara fàdákàlà ní máa alkọ̀wé lábá sàlám yẹmìlì wọ́n ní tó bá fún imú àti sàn yẹn tí omi bá ṣèṣì wọlé sí ọ̀nà ọ̀fun rẹ̀ ó fẹ́ fún síta ni ṣùgbọ́n ó ṣèṣì fún sí imú wọn ni mọ́dámọ̀ tí ò bá ti lágbára rẹ̀ láti dá padà lábàs kò sí aburú ń bẹ̀. قال باب إذا جامع في رمضان ويذكر عن أبي هريرة رفعه من أفطر يوما من رمضان من غير عذر ولا مرض لم يقضه صيام دهر وإن صامه وبه قال ابن مسعود وقال سعيد بن المسيب والشعبي وابن جبير وإبراهيم وقتادة وحماد يقضي يوم مكانه أني àkọlé tó sọ̀rọ̀ nípa ẹni tó bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ wayuth cap afa Bukhari wọn mú ọrọ yìí wá ní síkàtù tẹ̀múrìk wípé sọ wípé bóde gbé àbúrò rẹ̀ wọ́n ló ṣe àfihàn isi yìí sí ọ̀dọ̀ àlẹ́ ìṣọ̀lá ṣọ̀lá wípé man after ọ̀yáwó man min Ramadan ẹni tó bá kan lọ́jọ́ Ramadan nínú Ramadan mingari láì sí pé ó ní lámúyẹ kùdí ó kan ó fi kò lè kọ́va àwẹ̀ ọjọ́ kan tó mọ̀ọ́mọ̀ jánu rọmọdán yẹn wàbí ìkọ́lá Ibn Mas'ud Ibn Mas'ud náà sọ nǹkan tí ó jọ bẹ́ẹ̀ ọ̀kọ́lá Said Musayyib wa Sha'bi afọ́wàmọ́ Said Musayyib àti Sha'bi wa Ibn Jubayr àti afọ́ Ibn Jubayr wa Ibrahim àti Ibrahim an-Nakhai àti afọ́ àkọ́tàdà àti Hamad wọ́n ní yẹ́kúndé yẹ́mọ́ makano wọ́n yà wọ́n yẹn náà ló máa gbà padà lọ́tí ṣùgbọ́n hadith yẹn ah, hadith yẹn hadith ó dọ̀rí àdìsí ó tọ̀ àyè òun náà ni ọpọlọpọ awọn bàbá wa ṣe ìtìmọ́dé lórí pé ẹni tó bá tó bá pé ọgọ́ta ni yóò fi so kò ní àlàáfíà ẹni tó bá mọ̀ọ́mọ̀ ló ti yé ẹyọ kan náà nígbà torí pé nítòsí yẹn ó takaba tó ní agbára òun náà ni òun ni ó dà kó ṣàlàyé kọ̀ọ̀kan wa àdìsí dọ̀ ifun torí pé ibn al-Mutawwis ti ó gba àdìsí wa látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ Abu Hurairah wọ́n ní aláwọ̀kọ́ náà ni pé majhul ni ẹlẹ́ẹ̀kejì náà ni pé ẹlẹ́ẹ̀kẹta náà ni pé Abu bàbá rẹ̀ gbọ́ ọ̀rọ̀ kankan lẹ́nu Abu حديثنا حديث دول العشاء قال حدثنا عبد الله بن منير سمع يزيد بن هارون حدثنا يعيا وابن سعيد أن عبد الرحمن بن القاسم أخبره عن محمد بن جعفر بن الزبير بن العوام بن خويلد عن عباد بن عبد بن عبد الله بن الزبير أخبره أنه سمع عائشة رضي الله عنها تقول إن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال إنه افترق قال ما لك قال أصبت أهلي في رمضان فأوتي النبي صلى الله عليه وسلم بمثل يدى العرب فقال أين المحترق قال أنا قال تصدق بهذا أني أتدى فاوى عبد الله بن منير من قال يا فاوى يزيد بن هارون لا تدى فاوى يحيى أنا يحيى بن سعيد pé afáwọn abdulrahman ọmọ kọ́sìm sọ fún ọ wípé láti ọ̀dọ̀ afáwọn muhammad ọmọ jafar ọmọ ọmọ ọ ọkùnrin kan wá sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àtàlà lọ́jọ́ kan ló bá ní iná ọ̀ṣọ́rọ̀ pé ah, ànábì tèmi ta o kọ́ọ̀lù amẹ́lẹ̀kì anọbi ní kí ló ṣe ọ́ kọ́ọ̀lù asọ́pùtù áálí fi rọmọdọ́n mo sún wọn àyàwó mi lọ́sàn-án àwẹ̀ fàáwùtì sọ̀rọ̀ àti mẹ́ta ní yúdà làárọ̀ náà fọkọ́lá ayé lè mọ̀sítẹ́rì ànábì ní ẹni tó sọ pé òun dágun lẹ́ẹ̀kan dá o kọ́lá àná ànábì wá gbé fún tasọ́dà gbé à ànábì ní kó lọ fi ṣe sọ́dà kọ́ àwọn afa olùmọ̀ wọ́n ní ọ̀rọ̀ tẹ́ni yìí sọ tó sọ wípé iftarat inú rẹ̀ mi halak wọ́n ní hadha yadullu ala annahu arafa al-hukma wa laysa jahilan ní tuma rẹ̀ ni wípé ó ti mọ̀ dájọ́ nǹkan yẹn kì ṣe wípé kò mọ ìdájọ́ ẹ̀ báàbù ìdàjàmà àfi rọmọdán àkórí tí ń sọ̀rọ̀ nípa pé kéèyàn súnmọ́ ìyàwó èèyàn lọ́sàn rọmọdán wàlámìyà fún làwọn ṣe òun tó ń tọ̀hún sí ní nǹkan kan fàtòsí dúkọ̀ àlẹ́ yìí fàlìyùká fi tán á fún ní nǹkan tí ó fi ṣe sọ́dákọ̀ fàlìyùká fi yà fi tí wọ́n fún yẹn náà òun náà ni kó fi ṣe kàfàrọ̀. قال حدثنا عبد اليمان أخبرنا شعيب وهو ابن أبي حمزة عن الزوري قال أخبرني حميد بن عبد الرحمن أن أبا هريرة قال بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال يا رسول الله هلكت قال ما لك قال وقعت على امرأتي وأنا صائم فقال رسول الله صلى الله عليه وسلم هل تجد رقبة تقوى قال لا قال فهل تستطيع أن تصوم شهرين متابعين قال لا فقال فهل تجد ايتام ستين مسكينا قال لا قال فمكث النبي صلى الله عليه وسلم فبينما نحن على ذلك أتي النبي صلى الله عليه وسلم بعرق فيها تمر والعرق والمثل قال أين سائل فقال أنا قال خذها فتصدق به فقال رجل أعلى أفقر مني يا رسول الله فوالله ما بين لابتيها يريد الحرتين أهل بيت أفقر من أهل بيتي فضحك النبي صلى الله عليه وسلم اعتبرت بدت أنيابه ثم قال أطعمه أهلك وني afọ Abu Hurairah ni ó gba ọ̀rọ̀ yìí wá pé àwọn wà lọ́dọ̀ anábì sallallahu alaihi àjọ kan já àwòrán jù ọkùnrin kan wá ya Rasulullah wà láwọn bíi halatu mo dágun o halatu anábì ẹgbà mi o halatu anábì nǹkan ti ṣe mí o qala anábì ní a èyí sí ọ kí ló sí ala wa ana mo mi lẹ́ni tí ó gba tó wà nínú àwẹ̀ ní kọ́lá là olóhùn lágbára kọ́lá fàálì tẹ̀tẹ̀tẹ̀ àǹtasúnmọ̀ ṣàárọ̀ yìí tàbí àyè njẹ́ lágbára láti gbà àwọn oṣù méjì léralérabi olóhùn lágbára kọ́lá là ọkọ́l pàtẹ́jìdè tí a mọ̀ sí kínà mìskínà só lè bọ́ ọgọ́ta aláìní kọ́lá là olóhùn lágbára kọ́lá fàmọ́kàtà nàbí ànábì bá ṣe sùúrù díẹ̀ bàbá yìí nànánú alàdáríkà ó ti ànàbí sàlám bí arọkùn fi hàn bá a ṣe wà ń náà ni wọ́n gbé àpẹẹrẹ dàbínú àgbẹ̀fọ́ ànàbí sàlám sàlám àkọ́l àyìnà sáyid anabi ní wàlẹ arọk arọk náà ní mẹyọmẹtì tí ó sún wọn ntí tàbí inú tí wọn gbọ yẹn tàbí èso tí wọn gbọ yẹn ó sún wọn nǹkan tí ó wọn òun náà ní arọk pé ẹni tí ń béèrè béèrè lẹ́ẹ̀kan dà fọkọ́ra àná ó ní àyèmí rí ànábì ha ṣe ọkùnrin wa sọ mi rọ̀ ọwọ́ ní ìrìn ànábì ǹjẹ́ nìkan tó ń bẹ nílùú màjínà yìí tó tó sì mí lọ èmi náà ni mo ríra àmì lẹ́nu tó tó sì jù so èmi gan ni mo ní bùkátà sí tàbí dùn yìí fọwọ́láyìí mọ̀ bẹ́ẹ̀ ni ìhà òun fi ọlọ́run bá búra kò sí láàrin ibi tí màdínà ti bẹ̀rẹ̀ àti ibi tó parí sí yorùdó lọ́hárọ̀tẹ̀ alùbáyìí ti náà mi anabi wa rẹ́rìn hata abadat anyabuhu títí tí eyín kọ̀rọ̀kẹ́ rẹ̀ tó fi tó fi hàn síta súnmọ́ kọ́ọ̀lù anabi wa sọ wípé afẹ́rìngú ahlẹ̀ bóyá lọ́ọ́ fi ṣe sọ́dákọ̀ fún àwọn aráalé rẹ̀. báàbù almujami fi ramadan ali yutrim ahlahu min alkafara idha kanu muhawij. Imam bukari yá rí hadisi kan náà là ń kàlà tààrọ̀ ayọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n àwọn ìdájọ́ tí wọ́n ń fàjà dínú hadisi yẹn ó ṣe o ó yàtọ̀ síra tẹ̀bú ìbú rẹ̀ sì ń ṣe o yàtọ̀ síra. àkòrí tí ń sọ̀rọ̀ nípa ẹni àwẹ̀ aliyu ti rí máa làwù ǹjẹ́ kàfàrà tó bá fẹ́ ṣe rẹ̀ sí kàfàrà قال حدثنا عثمان بن ابي شيبه قال حدثنا جرير عن منصور عن الزهري عن حميد بن عبد الرحمن انا ابي هريره جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال ان الاخر وقع على امراته في رمضان فقال اتجد ما تحرر الرقبه قال لا قال فتستطيع ان تصوم شهرين متتابعين قال لا قال فتجد ما تتم به ستين مسكينا قال لا قال فأوتي النبي صلى الله عليه وسلم بعرق فيه تمر وهو الزبيب قال أعطي هذا عنك قال على أعوج مني ما بين لابتي حال بيت أهوج منا قال فاطمة هالا قال باب الحجام والقيل الصاهي àkòrí tí ń sọ̀rọ̀ nípa kéèyàn ó dégò lọ́sàn-án àwẹ̀ àlìfì jáàmà fẹ́mọ̀ ìjáàmà anábì sálà sálà anábì ní àṣìfà òfin sálàf ìwòsàn bẹ nínú nǹkan mẹ́ta hadith wà ní sọ́yìn Bukhari kitabu tó yìí àṣìfáhù fi taraf ìwòsàn bẹ nínú nǹkan mẹ́ta ṣorúbàtò asálẹ oyin kéèyàn mú oyin ìwòsàn bẹ́ẹ̀ wàlẹ̀ hijama kéèyàn ṣe hijama ìwòsàn bẹ́ẹ̀ wàlìkẹ́yì wàlìkẹ́yì àti káyù káyù làwọn olóyìnbó ń pè ní cauterization ló ti yé kan kì í bí irin bọ́ná kan fi mọ̀yàn ní ara àti cauterization wọ́n máa ń lò fún àkùnrin dáadáa sára àkùnrin ò bá yá káyù náà sára wọn lò fún àkùnrin ẹ bá ti ti irin bọ́ná ẹ bá ti gbóná níwọ̀nba díẹ̀ kì í ṣe kókó gbóná gíní o yóò kàn án lọ́wọ́rọ́ náà ni tòun dẹ̀ gbélé ní orí ìlú ògùn ọlọ́run yóò gbádùn yóò gbádùn mo sọ nínú dọkumẹ́ntìrì ràkúnmí tí mo ṣe yẹn mo sọ ń bẹ́ẹ̀ tòtì mo dẹ̀ mú àwọn fídíò àti yẹn àwọn fídíò yẹn mo mú wá ibi tí wọ́n ti ṣe fúnra kún mi tó dẹ̀ dìde gbogbo ẹ̀ ni mo ṣe ìṣe àrẹ nínú dọkumẹ́ntìrì yẹn ó wà bẹ́ẹ̀ tòtì so mo sàn bẹ nínú nǹkan mẹ́ta oyin kéèyàn ó dégò àti kéèyàn ṣe kéèyàn kéèyàn fi iná jó nǹkan tòtì kéèyàn fi iná kan kọ́tọ́ráìsì nǹkan so ìjàmà ṣe aláwẹ̀ tó lè ṣe ìjàmà ẹ ti máa ń gbàwẹ̀ sórí ṣe ìdáhùn sáwẹ̀ rẹ̀ já àbí kò já òun náà ni àlàyé yìí ni ó fẹ́ ṣe fún wa. wàkọ́ọ̀lá ó ní báàbù ìṣèjáàmù àkórí tó sọ̀rọ̀ nípa ìṣèjáàmù wàlíkọ́yì kìsọ́yì àti kéèyàn ó káláwẹ̀ ó bì í. وقال لي يحيى بن صالح حدثنا معاوية بن سلام حدثنا يحيى عن عمر بن الحكم بن ثوبان سمع أبا هريرة رضي الله عنه إذا قاها فلا يفطر إنما يخرج ولا يولج ويذكر عن أبي هريرة أنه يفطر والأول أصح وقال ابن عباس وإكرمة الصوم مما دخل وليس مما خرج وكان ابن عمر رضي الله عنهما يحتجم وهو صائم ثم تركه فكان يحتجم بالليل واحتجم أبو موسى ليلا ويذكر أن سعد بن عن سعد وزيد بن أرقم وأم سلمة احتجموا صياما. أني وقال يحيى ربما على àlàkọ́ وابي wà bíbá هنا هو بصيغة náà bẹ́ẹ̀ ọ̀kọ́lá ni yahya bin ó ní àfáwà yahya sọ́ọ̀lì sọ fún wípé àfáwà muawiya ọmọ sọ fún òun látọ̀dọ̀ àfáwà yahya látọ̀dọ̀ àfáwà umar ọmọ hakam ọmọ sauban wípé ó gbọ́ tí àbíwò rẹ̀ sọ wípé ìdá akọ́ yuftir tí ó bá bì àwọn èrè ọ̀bàjẹ́ iná máa yóò torí pé tó bì yẹn ó jáde lẹ́nu ni kì í ṣe bó wọlé sí ẹnu. sheikh wa abu umair majdi arafat almisri wọ́n ní gbàtí wọ́n dé báàbù yìí tí wọ́n ń ṣàlàyé rẹ̀ wọ́n ní wàyín kánà alhadithu fi haki dhalika da'ifan walaqad naqala ibn al-mundhir al-ijma kò sí ní ọ̀dọ̀ yín o kò sínú nusa tèmi mo kọ́ síbí nígbà tí ṣèkì ń sọ ni mo kọ́ o ló ti yé so kò sínú ilé ìtàn yìí wò yẹn o ṣùgbọ́n máa fi ti ni màá ṣàlàyé pẹ̀lú gbọ́lọ́ wọ́n ní وإن كان الحديث في حق ذلك ضعيفا ولقد نقل ابن المنذر الإجماع على أنه إذا تعمد الصائم القيء أفطر عند الجمهور ولكن إذا لم يتعمد ذلك فلا يفطر عند الجمهور wọ́n ní ó بحديث jẹ́ wípé hadisi tó wá ó ti yé wípé hadith yẹ pé hadith wa lórí pé ẹni tó bá bì àwẹ̀ rẹ̀ bàjẹ́ hadith dọ̀ ìfì alakọ̀dé nàkọ̀dé Ibn Munzir wọn ní Ibn Munzir ṣe nàkìlò ìjìmá àlà ànàhu ìdá tààmàdà sọ̀yì wọn tó bá mọ̀ọ́mọ̀ bì tó tọ́ bọ̀ fún ẹ̀ báyìí hmm? tó wá bì wọn ṣe nàkìlò ìjìmá wípé after indal jumhur lọ́dọ̀ gbọ́dọ̀ àfa pé àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ wàlákin ìdá alámúyàtà ahmed ṣùgbọ́n tí ò bá ti pé òun ló mọ̀ọ́mọ̀ tọwọ́ bọ̀ fún tó bì fàlà wọn ni eléyìí kò ba àwẹ̀ rẹ̀ jẹ́ o níjọ́tún fún un. wàkọ́ọ̀lá ibn Abbas wà Ikrima afáwọn ibn Abbas àti Ikrima sọ pé asọ́mu mi máa dákàl àwẹ̀ ní tó bàjẹ́ ni tí ó wọlé sẹ́nu wàlẹ́sà mi máa kharaj kì í ṣe nǹkan tí ó jáde látẹnu wàkọ́ọ̀lá ibn Umar radiyallahu anhuma afáwọn Abdullahi Umar kọ́lọ́ òun máa ń ṣe ìdámọ̀ ó máa ń dégò lẹ́ni tí ó ń gba ààwẹ̀ fún màtàràkà òun gbà tó tó yá kò tún ṣe bẹ́ẹ̀ mọ́ fàkàrà ìtẹ́jú bíláì ó wá máa ń dégò ní òru ìdégò náà ni kí wọ́n kí wọ́n ṣá ara èèyàn kán fi ìwo síbẹ̀ kán wá fà á gbogbo ẹ̀jẹ̀ tí ń bẹ níbẹ̀ yẹn o yóò jáde ló bákan náà a ní àwọn ìtìkọ̀dáàtì kan nípa ìjámọ̀ tó yẹ pé ìtìkọ̀dá tún yàní láìsà láha dèrè wàlà láìsà láha mọ̀kìlíyà yàní sọ̀híhà ọ̀pọ̀lọpọ̀ máa ń pé tọ́wọ́ ṣe ìjámọ̀ fún yẹn pé ẹ̀jẹ̀ tó jáde lára yẹn pé ẹ̀jẹ̀ tí ò ni ọ̀pọ̀lọpọ̀ máa ń ní àtìkọ́dì nọ́mà ẹ̀jẹ̀ náà ni gbọdọ̀ ẹgbẹ́ ó lè jẹ́jẹ́ ń gbanú san kọjá kó ṣùgbọ́n torí wípé torí pé àwọn èèyàn ṣe ìwádìí pé ẹ dákun pé kí ni nǹkan tí ó mú àlàáfíà wá nínú kí ẹ̀jẹ̀ ó jáde ní ara èèyàn a padà rí i pé nọ́sùn ìnábàwì àṣẹ tọ́nà ọba fi síbẹ̀ náà ni tó dẹ̀ fún ànábì sọ́là àṣàlà yìí pé kánàbì ó sọ fún wa bẹ́ẹ̀ àṣẹ yẹn náà ni ó ti àṣẹ yẹn náà ni ó ṣe okùnfà kíjàmọ̀ kó jẹ́ ìwòsàn àtẹ̀yìn náà ni so ló fi jẹ́ yí pé téèyàn bá ti ṣèjámọ̀ tó bá ti jámọ̀ mọ́tò dóná jẹ̀jẹ̀ mọ́ o ó ti yé tó bá ti ṣèjámọ̀ mọ́tò dóná jẹ̀jẹ̀ o mọ́tò dóná jẹ̀jẹ̀ o torí pé ẹ̀sọ́ fẹ́ dóná jẹ̀jẹ̀ náà ló ti jáde nígbà tó ṣèjámọ̀ yẹn so mọ́tò dóná jẹ̀jẹ̀ o tó bá ti jámọ̀ mọ́tò dóná jẹ̀jẹ̀ ó ti yé tẹ́jẹ̀ bá sì ti pọ̀ jù lára náà yín máa ń pààyàn hadith wà lórí ẹ̀ ó ti yé bẹ́jẹ̀ bá ti pọ̀ lára ni màá pààyàn so hijama wọn ṣe ní old pattern mọ́ pé ká máa gbéwò sí yàn ní ó ti ní àwọn cups tí wọ́n ti develop nísìnyí tí wọ́n ń ṣe tó yẹ pé ẹ bá ti ṣàbáyé tí wọ́n á ti fà á láti gbé síbẹ̀ yóò dúró fúnra rẹ̀ ni ó ti ṣe ẹ̀yin obìnrin tẹ́ mọ́ tẹ́ bá fẹ́ ṣèjámọ̀ ẹ rí umu aiman so expert ni ó máa mọ̀ nínú ìjàmọ̀ ṣíṣe ló ti yé so ìgbàdé mi rí pé mi lè mọ sí fáwọn obìnrin so ni mo kọ́ ara lé mi ló ti yé so ẹ̀yin obìnrin tá a fẹ́ ṣe ìjàmọ̀ ẹ̀rí ó máa mọ̀ so expert ni ó máa mọ̀ nípa ọ̀rọ̀ ìjàmọ̀ so barakallahu fi. ويذكر عن سعد وزيد بن أرقم وأم سلمة احتجموا صياما ونوى بعوا láti ọ̀dọ̀ Saad àti Zaid ọmọ Arqam àti Umu Salama pé wọ́n ti ìjàmọ̀ nígbà wẹ̀ lẹ́ni tó ń gbà wẹ̀ ọ̀kọ́lá Bukair and Ummi Alqama kunna nahtaji àfa Bukair látọ̀dọ̀ Ummu Alqama wọ́n ní àwọn máa ń ṣe ìjàmọ̀ lọ́dọ̀ Aisha falatẹ́niha ìyàwó Aisha òde tí ń kọ̀ fún àwọn. wàjú wa ni Hasan an gairi wahidi murfu'an qala after al wal mahjum. wọn hadisi wọn ni wọn gbà látọ̀dọ̀ àfa Hasan marfu'an wípé after alhajim wal mahjum wípé ẹni tí ó bá ti ṣe ìdámọ̀ àwẹ̀ rẹ̀ ti já àtẹni tí wọ́n ṣe ìdámọ̀ fún. àlàyé tó wà lórí ọ̀rọ̀ yìí ni pé àwọn àfáà tí wọ́n dó lórí pé hadith yóò lálàáfíà nínú wọn ni Imam Bukhari wà Imam Bukhari gbà pé hadith hadith da'if ni ó ti yé Imam Bukhari gbà pé hadith da'if ni olófin mu wa ní sígá tó tẹ̀mọ̀rẹ́ mu'allaq bí sígá Imam Bukhari gbà pé àdìsí dọ̀ìfù sọ̀rọ̀ gbà tó jẹ́ dọ̀ìfù yẹn kò sí kò sáà ti jámù kankan kò sí jámù láàrin dọ̀ìfù àti sọ̀hí ó ti wọ́n ṣe jámù láàrin dọ̀ìfù àti sọ̀hí o innamal jámù bayna as-sahihayn ó ti yé jámù wà láàrin sọ̀hí o méjì ni ó ti yé wal jámù muqaddamun ala tarjih wan nasxu akhiru ma والجمع مقدم على الترجيح والجمع مقدم على الترجيح والنسخ آخر ما يقال والنسخ آخر ما يقال wọn náà fún àkèrò tí wọ́n dòndò pé àdìsí kò lálàáfíà àmsáàlì mọ́ Bukhari so ó lè mọ́ ní dídámù níbí ṣùgbọ́n àwọn tí wọ́n dòndò pé ó lálàáfíà kí ni dámù ti nígbà táwọn ti kọ̀nsídà pé àdìsí ọ̀hìn ni ló ti yé kí ni dámù tí wọ́n ṣe lórí àwọn sèhá tó wá nígbà náà sọlá sọlá nǹkan ṣe ìjà mọ́ tó wà nínú ààwẹ̀ wọ́n nítorí pé alhajimu ẹni tí ń ṣe ìdáhùn fún yàn yóò fa ó máa fi ẹnu fa ẹ̀jẹ̀ yẹn láti inú ìwo yẹn àyẹ̀bẹ̀kọ ni tó ti fẹnu fà yẹn ó lè ṣe ṣeré kó gbé mi after àwọn ẹ̀dẹ̀ báyìí àyẹ̀bẹ̀kọ ni ẹni tí wọ́n ṣe ìdáhùn fún náà ẹ̀jẹ̀ tí ó jáde lára rẹ̀ tó bá ti pọ̀ jù ó lè wí kí ẹ̀. ó ti yé so ẹ̀jẹ̀ yẹn lè ó lè ó lè ó lè ó lè kó ìkọlẹ̀ bá a tó máa wíkì nẹ̀ ẹ̀jẹ̀ yẹn máa kó ó máa kó ìkọlẹ̀ yóò kó bá a so tó sì lè àfẹ́tì àwẹ̀ ń gbọ́dọ̀ pé ìdáhùn tó fẹ́ ṣe ara rẹ̀ òyá náà ni so ara rẹ̀ òsì ara rẹ̀ wọn kó gba àwẹ̀ fàáyí min mi mo rò pé ó ti clear báyìí. kọ́lá hadathana mu'alla bin asad nam wakọ́lá ní iyash ó ní àfáwà iyash sọ fún un pé àfáwà abdulhala sọ fún un látọ̀dọ̀ àfáwà yunus anil hasan ní tó jọ irú ẹ̀ ní ẹ̀yí pé after alhaji wal mahjum kí ìlànà wọn sọ fún pé ànínàbí tó dẹ̀ ṣú ọ̀pá nàbí ló dẹ̀ sọ yí pé after alhaji wal mahjum kọ́lá náà ó ní bẹ́ẹ̀ ni ànábì ló sọ lẹ́yìn ìgbà náà pé wallahu alam pé ọlọ́run ló nímọ̀ jùlọ so látọ̀dọ̀ àfáwà mu'alla wa ma'asad látọ̀dọ̀ àfáwà wahid látọ̀dọ̀ àfáwà ayub látọ̀dà fáwọn ayub látọ̀dà fáwọn ikrima látọ̀dà fáwọn ibn abbas anabi sọ̀sọ́lá ẹ̀ṣtájà wọ́n wà muhrim anabi ṣe ìjàmà lẹ́ni tó wà ní ipò tó wà nínú ara mi wàhtájà mọ̀ wà wọ̀ sọ im ilé ló clear ẹ̀ anabi ṣe ìjàmà lẹ́ni tí ń gba àwẹ̀ àdìsí náà wà nù sọ́yìn muslim bákan náà. قال حدثنا آدم بن أبي إياس كلا صديق آدم بن أبي إياس هو نعم الراوي الوحيد من آل السودان هو من مشايخ الإمام البخاري آل السودان lọ fi ṣe pé kọ́ńtì Sudan ló ti adúláwọ̀ ló ti adúláwọ̀ àdásánà ṣọ́ọ́bà látọ̀dọ̀ àfọwà ṣọ́ọ́bà ọmọ Hajjaj kí ló pé kúníyà imam shọba kí ni kúnlẹ̀ àwọn. náà kí la pe kúnlẹ̀ imam shọba kí ni kúnlẹ̀ imam shọba ẹ̀sẹ̀ tó ẹ̀sẹ̀ ń síwèé abu bispọ̀ kùnìyà tùbú abu bispọ̀ bispọ̀ hada kùnìyà tùbú. قال سميد ثابت البناني قال سئل أنس بن مالك أكنتم تكرهون الحجام للصائم قال لا إلا من عجل ضعف أبوك وزاد الشباب حدثنا شعبة على عهد النبي صلى الله عليه وسلم oni wọn bẹ lọ ana si pe njẹ eyi sabi njẹ kóòdù rẹ akéèyàn لا ṣe jàmọ nínú àwẹ kọlọlá oni akóòdù rẹ rẹ ilé àmì náà jẹ lè dọ àmì àgbà rẹ pé ó máa wíkì nìyẹn. ẹnìyàn wàzáàdà sàbábà hadathana shuba alaadi nabi sallam afáwà sàbábà náà fi kún yín pé afáwà shuba sọ fún un pé nígbà ayé anabi sallam lásìkò anabi sallam sallam pé wọn máa ṣe bẹ́ẹ̀ tó yẹ pé àwọn èèyàn máa ń ṣe ìjàmà wọn sì wà nínú ààwẹ̀ báàbù sọ́ọ́ni fi sáfàr wà ìfitọ́r kọ́lá hadathana aliyu bin abdullah kọ́lá hadathana sufyan. عن أبي إسحاق الشيباني سمع ابن أبي عوفة قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في السفر فقال لرجل انزل فاجدى لي قال يا رسول الله الشمس قال انزل فاجدح لي قال يا رسول الله الشمس قال انزل فاجدح لي فنزل فجدها له فشرب ثم رمى بيده ها هنا ثم قال إذا رأيتم الليل أقبل من ها هنا فقد أفطر الصائم فأباه جرير وأبو بكر بن عجاش عن شيباني عن أبي عن ابن أبي أوفى قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر قال حدثنا مسدد قال حدثنا يايا وهو يايا بن سعيد القطان عن هشام قال حدثني أبي عن عائشة أن حمزة بن عمرو الأسلمي قال يا رسول الله إني أسرد الصوم قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن حمزة بن عمرو الأسلمي قال للنبي صلى الله عليه وسلم أعصوم في السفر وكان كثير الصيام فقال وإن شئت فصم وإن شئت فأفطر Imam Bukhari wọ́n bá wá bá àkọlé yìí lórí àlámọ̀rí gbígba àwẹ̀ ẹni tí ń bẹ lórí ìrìn àjò sẹ́ni tí ń bẹ lórí ìrìn àjò só lè gba àwẹ̀ àbí kò lè gba àwẹ̀ ààwẹ̀ etie torúkọ náà ọba àlekọlá sọ wípé pàmọ́nkánà mi ń kún àwọn aláṣàfàrí fàáìdàtún ẹnikẹ́ni tó bá wà lórí ààrẹ tàbí wà lórí ìrìnàjò fàáìdàtún nínú àyè àmì ọkọ kó ṣe òǹkà ọjọ́ òun nínú àwọn ọjọ́ mi láti san àwẹ̀ yẹn padà ó ti yẹ ó yẹ pé Ibn Hazmi azọ́ọ̀rì rèé. òun gbà wípé torí nọ́ọ̀sù tó wá àwọn pépà ìdá tó mìnà ìyá mi nìkan ẹ ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ yẹn tó o bá tíráàbù tó bá gba àwẹ̀ yẹn ọ̀ láwẹ̀ yẹn náà. هذا كلام ليس وجيها جزاه الله خير وتغمده الله في رحمته هذا ha, ليس وجيها ليس بوجيه ó si sí òdodo pẹ̀lú àwọn kọ̀rọ̀ in ṣùgbọ́n torí pé káàna yàtàmọ́ bi zowa nùsùs ibnu hazmi òun máa wà mí náà lè sùn náà so wọ́n máa àwọn máa ń tó jẹ́ yàní zọ́hìrì nùsùs wọ́n máa ṣe tàmọ́ pẹ̀lú rẹ̀ ló so wọ́n ní tíra kan tó jẹ́ àwọn àwọn ah, ibnu في مسائل فقهية ولا عقدية afa kan ló kó àwọn masáìlì yẹn ní ló kó jọ nípa fẹ́ mọ̀ nípa àwọn àwàlù àti àwọn yàní wukufu ibn hazmi lórí àwọn masáìlì àkọ́díyà wal fiqhiyya tí kálọ̀ wò tíra ó dàbí pé mo ní nínú sàǹgà náà. Hmm, orúkọ rẹ̀ tó jọba náà al-masā'ilu allatī khālafa fīhā ibn hazmi al-andalusi al-jumhur. Al في العقائد وال وال, في العقائد والفكريات أو وما أشبه ذلك انتم بعد إن كان المسائل التي خالف فيها ابن حزم الجمهور في مسائل العقدية والفقهية نعم so قالوا قالوا وطبعا ده نص الظاهر ابن حزم ما أما تمسك pẹ̀lú rẹ̀ púpọ̀ ló so بعد الله بعد كلا sọ wípé ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم Ibn Azim ní gbàdánù àbálẹ́ gbà pé ẹ má sùn máa ìyàwó yín títí tí ẹ̀jẹ̀ nǹkan oṣù ó fi ṣe ni o tí fi dá fa iza tataharna tí wọ́n bá ti wá wẹ̀ fa'tuhunna Ibn ti torí pé xitọ́ bẹ̀rẹ̀ pé fáàtù òun nà pé ó ti wẹ̀ óyá láàzìrù óyá alihamud <laughs> fáàtù òun nà òun náà àwọn mọ̀wákìf àwọn mọ̀wákìf kan àti ibnu azmi ní dẹ́gẹ́ tẹ bá ń ka àtàtọ́ libra ẹ̀yìnmi yóò kàn yóò kàn wọ́n dáhẹ̀rì náà ó ti ọlọ́run ní fáyidá kóde yá ti fan tẹ́sìrò ibnu azmi ní ara wájib tẹ́sìrò ẹ fọ́n ká sórí rẹ̀ kò sáà tó ń jókòó àgbàdẹ́gùn ni wọ́n ṣe àbí àgbàdẹ́gùn ni wọ́n jù tà rárá ń tẹ̀sírò pé ẹ̀fọn ká ọ̀nà náà wọ́n bá wí bọ́lá wọn bá kó kó sànù. gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn yanni tẹ̀dẹ̀rìbáàtò lẹ̀ àkìlíyà intellectual exercise ni ló ti ṣe tẹ́ pé tọ́lìbù lẹ́lẹ́mì yóò fi máa tún mọ àwọn áwùjù ìtìǹbà lọ́dọ̀ àwọn àfáà mi. so kọ́nà balẹ̀ kọ́ra kí ó ṣàánú wa gbogbo islam púpọ̀ ọlọ́run kẹ́ wa púpọ̀ ya kẹ́ ti o yàwá yà tí mọ ibùdó tẹ́míyà ọlọ́run yàwá yà ẹ̀sìn tí mọ alibani ọlọ́run yàwá yà ẹ̀sìn tí mọ ibùdó kọ́yìm ọlọ́run yàwá yà ẹ̀sìn tí mọ ibùdó kẹfìr yàwá yà tí mọ ìmọ̀mù tọ́bárí so àwọn òní yẹn lọ́dọ̀ tiwọn àbí wọ́n ni wọ́n ní wọ́n ní wọn ní utemin ah, wọn ní ibùdó ajá àlàkọ̀láni wọn ní suyuti wọn ní imam shaukani wọn ní shinkiti alhamdulilayi ala ni imam islam wọn ní balibahari lẹ́ẹ̀rí kan kọ́lọ́mọ̀ bàlíkọ́lá kí o ṣe alhamdulilayi ala ni imam islam. so sáláwẹ̀ só lè gbà ọ̀ ṣé aláwẹ̀ lè onírìn àjò só lè. bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ amáròyìn pé àwọn rúkọ̀sì míì tó bá wà lápèjúwe. tẹ́ bá rìnrìn àjò wọn ní kéèyàn ṣe kọ́sùrù sọ́láàtì àìbẹ́ẹ̀kọ́ in tó ṣe kọ́sùrù yẹn lẹ́tọ̀ọ́ sáfàrù ni o kì í ṣe táàbù kágbọ́yé o in tó jẹ́ kó o lọ kí kọ́sùrù nígbà tó táàbù ìsùn yẹn náà ni ìsùn tó kó rìn àjò náà ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé a ah, màá mú làtọ̀ wọn kí gáàsù láti Àkúrẹ́ dé Èkó a lo twenty minutes nínú flight. ewu làbúrò ọmọ kíkọ́ sùn pé kò sí kíní ẹ̀kan dé ẹjẹ́ akírun akópè là kì í ṣe táàbù táàbù kan náà fi ní kò kì í ní tó fi kí náà ní pé o travel ó kì í kí fún alágbèjúwe ẹni tó lọ sí ibí láti ọ̀wọ̀ hmm, ó lọ sí ọ̀wọ̀ láti àkúrẹ́ lágbèjúwe ìgbà tó wá dé ọ̀wọ̀ sẹ́wọ̀n kí arìnrìn àjò ní tábà láti àkúrẹ́ tí èèyàn bá ń lọ sí ọ̀wọ̀ àá ṣe àtìbá ni pé òun travel abóhùn lọ àkùngbà àkùngbà tẹ̀tún dínà ọ̀wọ̀ uso níbí láti àkúrẹ́ traveling ni ó ti yé ọwọ́ ẹ̀nà láti àkúrẹ́ ìrìn àjò ni ìlara láti àkúrẹ́ ìrìn àjò ni la ni orúfù wa ni o orúfù alákùrẹ́ àgbà wípé láti àkúrẹ́ sí ìlara ìrìn àjò ni torí pé ìgbà tí àwọn iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì àdàbà tí wọ́n wà ní ìlara nínú geographical settings ìlara ni wọ́n wà wọ́n dẹ̀ sọ wípé àwọn ń kéde láti àkúrẹ́ àwọn ìlara community wọ́n gbé wọn lọ sílé ẹjọ́ wọ́n dẹ̀ win wọ́n win náà torí pé ibi tó wà yẹn geographically ìlara ni wọ́n wà bó lẹ́sìn àtòrí pé ìlara jẹ́ micro eh, jo, eh, micro geographical setting ẹ wà sọ wípé tó ti bá àkúrẹ́ jẹ́ capital ẹ wá fẹ́ lo àkúrẹ́ yẹn rárá àwọn ò ń ṣe bẹ́ẹ̀ wọ́n gbé wọn lọ sílé ẹjọ́ àtìgbà ni wọ́n ti ṣe ń jẹ tàbí ẹ̀ ẹ̀ ṣàkíyèsí so fúrúfú nìyẹn. ó ń gbóhùn sáfẹ́fẹ́ láti ìlà àmọ̀kè parí ìlà àmọ̀kè àkúrẹ́ torí pé kéèsì mi ni wọ́n tún ṣe kí ni o wọ́n tún palẹ̀ tẹ̀. so bẹ́ẹ̀ bá lọ láti àpẹẹrẹ ìlara fúrúfú wa ní bí o lákùrẹ́ o ẹni tó lọ láti bí lọ sí ìlara àti eh, mọ́là tí ó gbẹ́ kànga tó gbẹ́ kànga méjì ní kò bá ń bí kódà kó jẹ́ yọkan ta ni ó ṣiṣẹ́ jù náà ta ló rí ìdààmú jù ṣé ó kíkọ́ sùrù kò lè kíkọ́ sùrù àbúrò náà ló wà kò lọ síbi kankan so ìwọ tó lọ lára lílọ lára kò ní kankan tó mú jígà ó kàn bọ́ sí fúta mẹ́ ó dẹ̀ gbé mọ́tò ìlara mú kọ́ sùn ẹ̀ wá ó ti ó tún lè gbé mọ́tò ara rẹ̀ gan lọ èsì kó tún fẹ́ sí ọ gẹ́gẹ́ á èsì láago àti kò láyé kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbáyà àwọn ànábì ńgbà kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀sìn àkúnmí òun náà sọ yí pé láà tàkìlì kò wọlé kò wọlé ẹ̀sìn yìí sọpọlọ. So ìsọpọlọ nǹkan máa tó lè gbé sínú inú ẹ̀sùn tó tó lè gbé sọpọlọ rẹ kò ní ríbi jókòó ó kàn gbà bẹ́ẹ̀ náà ni ó gbà bẹ́ẹ̀ náà ni tá a bá ń pè èèyàn ìtumọ̀ yẹn náà kọ́ ni pé kẹ́ni yẹn dáhùn náà pé abá blakim yóò sọ pé náà àyè bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n àná ibi sọ pé tá a bá lọ sí ìtẹ́ tá a lọ bí àwọn òkú òun ní sáré kí ló ní ká sọ ya asalaamu aleykum ya ala diyaari mina li muslimina wali muminina antum lana salafun wa nanu lakum tabaun nasalullah alana wa lakum laafiya. ya ala diyaar ya ala diyaar ẹ̀yin tẹ́ ń bẹ́ ń bì nítorí wàá mú kọ́rọ́ nínú àkídà wa ni pé òkú kì í gbọ́rọ̀ ṣùgbọ́n kìtọ́ọ̀bù tààbùdì bẹ́ẹ̀ ni xitọ́bù tà àbúdì ni sọ̀hádà fíkìwù azkar azkar oní fíkìwù ó ti yé fíkìwù azkar wal àdìríyà ẹ̀kọ́ orúkọ tí a kan ni àfàwà pọfẹsọ abdulrasaq abdulmohsin ali badri àwọn ni wọ́n kọ al-abad pọfẹsọ abdulrasaq abdulmohsin ọmọ baba mohsin abad àwọn ni wọ́n kọ fíkìwù adiyat wal azkar ó ti yé mujalladi méjì ni ó ti yé pàtẹ́mi àti mudiru lọ sí wọ́n fún wa ní mọ́sídù ní mọ́tàbà mọ́sídù nàbí ní haram ní madina ló tiye yẹ fíkì wùlà àdìyẹ so òun ti lọ dààmú ó ti se wàhálà títí ẹni pé kò kàn lọ mú tíra yẹn kó dẹ̀ ṣe kí ni o kó dẹ̀ ká gbogbo tó wà ń bẹ̀ kó dẹ̀ fa sórí ẹ̀ ó parí ó ti yé so ló fi jẹ́ pé tàkìlì kọ́ ẹ báwo wo àwọn níbi yẹn kúmí ni wọ́n ń gùn wàhálà yẹn pọ̀ òun náà fi ń kíkọ́ sùn òun kọ́ náà fi ń kíkọ́ sùn o. ó ti òfin tó de ìgbà yẹn pé tó bá láti travel wà fi kọ́sù torí pé ẹlòmíì tó bá ní táàbù náà tó bá fẹ́ tó bá fẹ́ lò tà kí lóko kéé tó torí pé èèyàn ń dààmú òun lèèyàn fi kí kọ́sùrù kà ẹni tó gbẹ́ kànga náà ní ilé tí ò travel náà àti wàhálà tiẹ̀ gan ju ẹni tó travel lọ sí kò tún lè kọ́sùrù yẹn ṣé kò lè kí ẹyọ kan ni ẹ̀dẹ̀ ọ̀sán so ló fi jẹ́ pé tààkì kò lè wọlé nínú. No àlámọ̀rí ẹ̀sùn tó bá gbà nǹkan máa rẹ pé ó lè mọ àìlà hmm? sheikh eh, abu umeir majid arafat sheikh náà kọ́lọ́n tí ọ bá dá sí látàrí dáadáa wọ́n ní in arofta lè ìlà fàbíyà wà ní ìmà wà ní làm tààrífù lè ìlà wà in àrọ́fta lè ilá fàbí àwọn ẹ̀mà tó o bá mọ ìdí tọ́lọ̀ ọba àlékọ́lá fi ṣe àlámọ̀rí kankan lófin nínú ẹ̀sìn tó o mọ̀ dí ọmọ rízìn àyọ̀ ẹ̀kọ́ kútìbà àlékún sí à kàmá kútìbà àlàlẹ́dínà min qablikum la'allakum ìdí náà nu bóyá tẹ́ bá gbà wẹ̀ bóyá ìpayà yín nínú ọlọ́run yóò tún lè ṣe kí ni o yóò tún ga sí i ara ìlà náà nù tàbí á pani ẹ̀nà. wàyí làǹtàrí tó o bá sì mọ ìdí fàbíyá wà láti mọ̀ ìyẹn ò kọ̀ fún ọ láti mọ̀ ṣiṣẹ́ òun àsùnbà rákà mélòó ni ṣé bá ṣẹ̀ jí ni ara ṣe kí ni o kò sí jẹ́ rákà twenty seven tàbí mẹ́sàn-án tára ṣe kí ni o wọ́n wá láti wá ṣẹlẹ̀ látàárọ̀ ó ti rẹra wá dé lálẹ́ wọ́n tún wá ní ká tún wá bí ìṣáì rákà mẹ́rin kí ló dé tá a kí ló kí ló tó fi jẹ́ rákà mẹ́rin tí ò fi jẹ́ méjì àmọ́ káwá sọ wípé àní kí rákà mẹ́rin yẹn ó dìgbà tá a bá tó mọ èyí tó fi jẹ́ òní tí wọ́n sọ wípé fàyín dárí fàbíyá wàlázìmà bọ́ọ̀ bá ti mọ̀ ọ́dọ̀ náà yàn innama rutina al-akla li iqamati al-ubudiyya la فمن ترك ما أوتي من إقامة العبودية لإدراك الربوبية فاتته العبودية ولم يدرك الربوبية هذا هو ولم يدرك الربوبية إنما أعطينا العقل لعكا وفواني لإقامة قيداني لإقامة العبودية láti mú gbogbo òfin ẹ̀sìn ńtọ́lọ̀ bá ní ká ṣe láti ṣe làákà yìí tí ó torí ẹ̀fọn olófin jẹ́ wípé nínú mọ̀kọ́sídùn ṣẹ̀ríà kùlìyàtù hams hifzul akili làákàyè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ló fà á tí sẹ̀rí àfi tako gbogbo nǹkan tó fi ṣe gbogbo nǹkan tó lè tako làákàyè ntó lè da làákàyè rú sẹ̀rí àṣẹ ilé wọ̀ torí pé làákàyè yẹn madinatu taklif al-aqlu madinatu taklif làákàyè nínú nǹkan tó yẹ yí pé tí o bá fi lè sí o ti parí kò sí taklif mọ́ wàhákàdà so iná máa retí ní làákìlá wọ́n fún wa ní làákàyè lè kọ́ mọ́tìlẹ̀ òbòdìyà láàlì ìdìrọ́ọ̀kì rùbùbíyà kì í ṣe láti mọ ìdí tọ́lọ́run bá àlékọ́lá fi ní ká sin òun fàmọ̀ntánọ̀ kàmọ̀ ọ̀hútì àmínú ìkọ́ àmàtì rùbùbíyà ìdìrọ́ọ̀kì rùbùbíyà ẹni tó bá fi nǹkan tó kàn án tó gbèjù sílẹ̀ tí wọ́n á rántí ọ̀kan káàkiri fàtàtì rùbùbíyà kò ní lọ́lọ́run bá sùn wàlámúyídírí kò sì ní mọ ìdí tí àsùnbà yẹn fi jára ká méjì ó lóun ní kí wọ́n ní kí ló dé ó lóun fẹ́ mọ rísìn rákà méjì ó ní títí tó máa ti mọ rídìí tó fi jẹ́ rákà méjì òun kì kò ní mọ ìdí yẹn tó pé kò sí ní tí àgàgà tí wọ́n kọ́ sí àbínú tí àwọn olówà pé ìdí tí àsùnbà fi jẹ́ rákà méjì ni òbúdí ni amúrún òbúdí yòn ó ní ìbáàdà ni tó kì í dẹ́ sọ̀rọ̀ yẹn kó o mọ ìdí tí wọ́n fi ní kí kò ṣe. ṣùgbọ́n torí pé islam náà ni islam ìdí jẹ́ islam náà ni pé èèyàn juwọ́ jùṣẹ̀ sílẹ̀ fún ọ̀nà ìtumọ̀ pé àjọ ìṣẹ̀lẹ̀ náà ni pé èèyàn ò mọ nǹkan ìjọba nígbà yẹn ṣe èèyàn ṣe ẹ̀kọ́ ni hazahua Wọn ní ẹni tí ò bá ti lé lẹ́ẹ̀ni sọ́ọ̀rì wọ́n ní kò lè rí ilé gbé Wọn ní ọ̀jọ̀gbọ́n kan ọlọ́mọ rẹ̀ fẹ́ lọ lé ọkọ kan Wọn ní ó wá sọ ọmọ sọ pé òun fẹ́ ó wá sọ pé kò tíì tó pé kò tíì tó àkílódé òun fẹ́ má dùn ó ti dàgbà ọkẹ́ àdó ti tọ̀ ó dáná ṣe sọ́ọ̀rì ó ní ó ò lè ṣe sọ́ọ̀rì nígbà tó òun mọ nǹkan tí òun ṣe à ní òun ṣe sọ́ọ̀rì sí ká dáàdì mi lè ṣe sọ́ọ̀rì o pé <laughs> òun lè sọ́ọ̀rì torí pé téèyàn bá tẹ̀ ṣe téèyàn bá ṣe sọ́ọ̀rì èyí ó mọ nǹkan tí wàá sọ pé ó tí ì ọkọ lọ hmm, ó dìgbà tó wá tó lè ṣe sọ́ọ̀rì láì mọ èyí هذا هو so يعني كلام عقلي kì í na nọ́ọ̀sù o ṣùgbọ́n wọ́n lè ní kéèyàn ṣe nǹkan kan náà téèyàn wájú ni pé wọ́n lè ní kéèyàn ṣe nǹkan téèyàn ò sì ní ní bùkátà sí àti mọ ìdí tí wọ́n fi ní kí èèyàn ṣe so ìdí ń jẹ́ mùsùlùmí náà nìyẹn o gbogbo ẹ̀kan ni wáì wáì kí ló dé lè fine tó o bá mọ̀ yẹn ò sọ pé ó wọ̀n bí ẹ طبعا ما يتيه سو وهكذا إنما أعطينا الأكل لإقامة العبودية لا لإدراك الربوبية فمن ترك ما أعطي من إقامة العبودية لإدراك الربوبية فمن ترك ما أعطي من إقامة العبودية لإدراك الربوبية فاتته العبودية ولم يدرك الربوبية ولم يدرك الربوبية قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان عن أبي ساق الشيباني سمع ابن عمر سمع ابن أبي أوفى قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فقال لرجل انزل فاجد عليه وني أفا ابن أبي أوفى

olárúbá ń pè ní alijadihu ló ti kéèyàn bí ìgbà tí yóò bá fẹ́ mu wàrà lásán bọ̀tí yóò kàn fomi sẹ́wọ̀n pé ìgbà mi àti ẹgbẹ́ àwọn èèyàn máa bomi sẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́n hmm, kì í ṣe fọ́kọ̀ mu ẹ̀kọ́ gangan ẹ̀kọ́ rírò gangan wọ́n domi sí tí ó tún tó máa sàn so yanni shibu zalik nǹkan tó jọ àwọn alárúbá máa ń ṣe fún wàrà náà tọ́wọ́ kí wọ́n bá fẹ́ mu wàrà lásán ló ti wọ́n da omi sí wàrà wọ́n fi fọ́ ọ kọ́lá ya Rasulullah wọ́n fún mi àṣàmùsọ ànábíà òun tí kò tí wà bóyá òun wòye pé ilẹ̀ ò tí ì ṣú ó ti kọ́ọ̀lù ànábì ní ẹ̀ǹsì sọ̀kalẹ̀ fájídà àlè bá ń mú bá ń fọ́ wàrà àti omi bá ń fọ́ papọ̀ bá ń gbé wá kọ́ọ̀lù òní ya Rasulullah àṣàmùsọ ànábíà òórùn kọ́ọ̀lù ẹ̀ǹsì fájídà sọ̀kalẹ̀ bá ń fọ́ wàrà mú mi fanazala fajada aláhu fàṣẹrì ọba sọ̀kalẹ̀ ọba bá fọ omi àti wàrà ọba bá wà pọ̀ anabi bá mú súnmọ́ ọ̀rọ̀ máa bìí di àwọn náà anabi wá sọ ọba yìí ó sọ ọba yìí ó ní súnmọ́ kọ́lá anabi wá sọ pé idha ra'aytumul layla aqbala min hahuna faqad aftara as-sahih tẹ́ bá ti rí báyìí tí òru bá ti ń bọ̀ láti ibi tó túmọ̀ sí pé òru ti wọ̀ faqad aftara as-sahih aláàwẹ̀ ti sinu faqad aftara as-sahih ìtumọ̀ méjì ọ̀dọ̀ àwọn afa faqad aftara as-sahih Ah, fakọdi aftọrọ sọọyin aláwẹ̀ ti sinu ìtumọ̀ kanu fakọdi aftọrọ sọọyin kò sẹ́ni kankan nu àkáǹtì ọjọ́ ọmọ ti ń gbá wẹ̀ wàá ńlá mú kò clear kò sẹ́ni kankan nu àkáǹtì lọ́dọ̀ ọlọ́run mọ́ náà tó tún tó sinu ó ti yé ó ti sínú mànàwí yáwó ó sí o ó sí o ó ti sínú ó ti yé ìtumọ̀ méjì ìdá akbala ìdá ra'aytumul layla akbala min hahuna faqad aftara sọ̀yì tẹ́ bá ti tó òun bá ti wọ̀ aláwẹ̀ ti kí ni o ó ti sínú pé ẹni tí ń gbàwẹ̀ ó ti gbúdọ̀ sínú ọ̀ wá sínú òórùn ti wọ̀ ìwọ ló sínú ṣùgbọ́n ní àkáǹtì lọ́jọ́ òun kò sẹ́ni kankan tí tó ń gbààwẹ̀ mọ́ nínú yín lẹ́yìn tẹ́wà lágbègbè o torí pé ẹlòmíì lè máa gbà lórílẹ̀‐èdè bòmí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ikhtilafu al-matali mu'tabar ó ti yé so agbẹ́mọ̀lẹ́ ló lù báyìí tó twelve ní Malaysia báyìí wọ́n ti ń ṣe ìfitọ́rù báyìí bẹ́ẹ̀ ni wákàtí mẹ́jọ náà fi jù wá lọ bẹ́ẹ̀ ní Malaysia báyìí pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ti ń ṣe ìfitọ́rù wọ́n ti gbà tòní tán ó ti yé so wọ́n ti gba tòní tán so bọ́lá wọn balẹ̀kọ́lá ṣe máa ń ṣọlá rẹ̀ nìyẹn àwọn kan mọ̀ sùn àwọn kan mọ̀ jí fẹ́tiyé àwọn kan wà lálẹ́ àwọn kan wà láàárọ̀ àwọn kan wà lọ́sàn àwọn kan wà ní alẹ́ ta so tàràwì làwọn mọ̀ múra báwọn. تابعه جرير وابو بكر بن عياش عن شيباني عن ابن ابي اوفى قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر قال حدثنا مسدد حدثنا يايا عن هشام قال حدثنا أبي عن عائشة عن حمزة بن عمرو الأسلامي قال يا رسول الله إني أسرد الصوم أي متواليا أني أفوى مسدد أصفى بخاري لا تدع أفوى يحيى عن هشام لا تدع أبو لا تدع بابا هشام látọ̀dọ̀ yàwó aisha anna hamza bin amur alaslami hamza ọmọ amur alaslami kọ́ọ̀lù ó sọ wípé ya Rasulullah ìrẹ òjíṣẹ́ ọlọ́run yìí ni asùlùdù sọ mo jẹ́ nìkan tí mo ń gbàwẹ̀ ní ìtẹ̀lé ìtẹ̀lé ẹ̀rọ kí àwọn àfa àwọn sọ wípé ntí mo Bukhari mú wá níbí kò ní múná sábà pẹ̀lú tẹ̀bú ìbù ló ti yé àdéhùn kan mú wá kò ní múná sábà kankan pẹ̀lú tẹ̀bú ìbù. قال حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن هشام بن عروة عن أبي عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم عن حمزة بن عمرو الأسلامي قال النبي صلى الله عليه وسلم عاصوم في السفر نعم وأني àdìsí tó wá lẹ́yìn ẹ̀ ni ó ju aníwèé wípé àdìsí àkàsókè yẹn ó ní àlàkọ̀ pẹ̀lú tẹ̀bú ìbẹ̀ ó ní àlàkọ̀ pẹ̀lú tẹ̀bú ìbẹ̀ mọ́ Bukhari torí pé nafsorowi Hamza bùnà amúra al-Aslami ó ní àásùmù fi sáfàr ayé ìní àsùrùdù sọ̀wọ̀ pé ó jẹ́ nìkan tí máa ń gbàwẹ̀ léraléra ṣùgbọ́n níbi ó ṣe ìṣàárò wípé ntí mọ̀ bùkà ntí àfàwà Hamza ọmọ amúrù sọ níbi ó ní tàlíkì pẹ̀lú tẹ̀bíìbù mọ̀ Bukhari àásùmù fi sáfàr ṣé mo lè máa gbàwẹ̀ ní ìdó orin àjò wakana kẹsìrọ síyà accept ó máa ń gbàwẹ̀ dáadáa. fọkàn nṣí ìtàfàṣù anábì sọ fún pé tó bá bá dẹ̀ wù ẹ́ o lè o lè túnu. báàbù ìdásọ́mà àyàmọ́ mi rọmọdán súnmọ́ sáfà àkòrí tí sọ̀rọ̀ nípa pé téèyàn bá gbàwẹ̀ ní ọjọ́ àwẹ̀ awẹ, أخبرنا مالك قال أخبرنا مالك عن ابن شهاب عن عبيد الله بن عبد الله بن عتبة عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم خرج إلى مكة في رمضان فصام حتى بلغ الكديد أفطر فأفطر الناس قال أبو عبد الله والكديد ماء بين أصفان وكديد لا عبد الله ما يوسف لا látọ̀dọ̀ malik látọ̀dọ̀ ibn shihab látọ̀dọ̀ ubaydullah ọmọ abdullah ibn utba látọ̀dọ̀ ibn abbas látọ̀dọ̀ ibn abbas kọ́lọ̀n kí n bá yẹn ní sábà tọ́mọ pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam kharaja ila makkah fi ramadan fasọ anabi lọ sí makkah nínú àwẹ̀ ó sì gbà àwẹ̀ fi ramadan fasọ ó sì nàjẹ lọ sí makkah nínú àsìkò àwẹ̀ ó sì gbà àwẹ̀ hata balagal kadid gbàdúrà dé àyè kan tó pè ní kadid after fa after nurse anabi bá jáwé rẹ̀ àwọn èèyàn náà bá jáwé wọn so ilé ìjọ aníwèé wípé alámúrò fi ìwọ ìyàní wá àfẹ ẹni tó bá rí i pé òun ò ní kéèyàn kéèyàn kéèyàn kéèyàn jọ̀sán àwẹ̀ ní orí ìrìn àjò kò túmọ̀ sí pé èèyàn ò ní mọ́nì o torí ẹlòmí rẹ̀ ká ah! láti Ìbàdàn sákùrẹ́ a sì dé kiri ó sì ra dòdò kí ló kù tá a fi dé Ìbàdàn tán láà pé kí ló kù tá a fi dé Ìbàdàn látàkùrẹ́ láti ń bọ̀ a sì dé kiri ó sì ra dòdò ó sì nìkan fún onífẹ́ ọ̀tà ẹ dákun ìṣẹ́jú ìlú kùtà fi dé ìbàdàn láà torí báyìí ló ti yé ó lè já kó tó kó lé ó lè dáwọ̀ ẹ̀nà orí gọ́ọ̀tì tó tutù ló ti yé ọlọ́run ẹ̀nà kó rí gọ́ọ̀tì tó tutù dáadáa hmm? tàbí kó délé sà ló ti yé kó rí pé kíní ọ̀fẹ́ rọgbọ wàlàkàsẹ́rà kan kó fi tẹ̀ ló ti yé ó bá rí búrẹ́dì eh, captain cook ó ṣe kíní o ó fi lé lórí kò sí nǹkan tó fi ń ṣèyàn so fàáìdà tó ń. mo rò káwọn àlàyé yẹn yé wa dáadáa so ibi táwọn ibi tó ti sínú òun ni kedid ma ń bẹ ní usfan wa kudait àwọn àyè kan ní jẹ́bẹ̀. báàb حدثنا عبد قال حدثنا قال باب حدثنا قال باب قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا يايا بن حمزة عن عبد الرحمن بن يزيد بن جابر أن إسماعيل ابن عبيد الله حدثه عن أم الدرداء أن أبي الدرداء قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في بعد أنصار في يوم الحار حتى يضع الرجل يده على رأسه من شدة الحر وما فينا صيم إلا ما كان من النبي صلى الله عليه وسلم وابن رواحة ari wípé Imam Bukhari àwọn tá a bá ní nuska ìyẹn lọ́wọ́ ká ká wo nǹkan tí mo fẹ́ sọ yìí lọ́dọ̀ àwọn tó ní ká lọ wo àwọn tó bá mú tìrìnàdá ni ẹ ká lọ wo nǹkan tí mo fẹ́ sọ yìí. ẹ rí i pé báàbù nìkan ló kọ síbẹ̀ báàbù kò sọ pé báàbù sọ mi fi sáfà lè fi tọ́ àyè bẹ́ẹ̀ ni kò sọ nǹkan kan ní ìwájú ẹ̀ kí ló dé tí ò fi sọ nǹkan kan. pòròkítà sọ clear ẹ rí i pé kò sọ pé báàbù ọ̀tàn kò sọ wípé báàbù kínní kankan ó dẹ̀ mú hadith wa lórí ẹ̀ ó lálàyé ó ní àlàyé àlàyé àkọ́kọ́ òun ni wípé ìmọ̀ kó jẹ́ wípé hadith tó fẹ́ mú wá lẹ́yìn báàbù yẹn ó ní àlàkọ̀ ó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àbúràbù tí ó ti ń bá bọ̀ tó kàn ṣe ìfisọ́ọ̀lù díẹ̀ tó tẹ̀síwájú aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé ìdí kejì tó fà á ohun táwọn afá sọ ni wípé ó lè má ní àlákọ̀ ṣùgbọ́n kí mọ̀mù Bukhari ìgbà tó ń kójọ lọ́wọ́ ó láníyàn wípé lẹ́tà tó bá padà wá òun wà kọ́ńpìtì báàbù yẹn wà láwùn yùtíhì alimaniya alifurusọ ikú òfun nígbà láàyè láti padà wá kọ́ńpìtì ó ti ṣaláìsí kó tó di pé ó sọ pé òun padà wá ṣùgbọ́n ó ti parí jámù sọ̀híwù rẹ̀ ó ti yé azà gbòdògbò méje ti wa ìdí àkọ́kọ́ ò ní pé kí báàbù yẹn kó ní àlákọ̀ pẹ̀lú nǹkan tí ó ń bá bọ̀ tí òbá jọ á ní àlákọ̀ á jẹ́ wípé ó nírètí wípé òun padà wá na ẹ̀ ṣùgbọ́n náà ò fún ní ìgbàláyè tó fi jáde láyé láti clear. nípa àwọn àǹfààní ilé yẹn máa ń rí téèyàn bá gbé tíra ìsíwájú àwọn àǹfààní téèyàn lọ gbà níṣẹ́ pé mo gbọ́ lárúbáwá o kàn lọ sọ́jà o sọ kà á pọ̀ yóò nù ọ gan-an yóò nù ọ gan-an ó ti yé sọ kọ́ kí ní àfáà abdullahi ibn yusuf látọ̀dọ̀ àfáà ayahia ọmọ hamza ó ní látọ̀dọ̀ àfáà abdulrahman ibn yazid ibn jabir pé ismail ibn ubaydillah látọ̀dọ̀ ummi darda ó sọ fún látọ̀dọ̀ ummi darda ó ní kharajna nabi sallallahu alaihi wasallam fi ba'di asfari àti ìrìn pẹ̀lú àwọn kan. fiyamin har ní ọjọ́ kan tí ooru mú gan hata yaba arọ́jú lóra ẹ̀dá wàlá aráàlú mi ṣídà ti har lọ́ọ́ bí kálukú ló ń fọwọ́ mu olùrẹ̀ báyìí torí pé ooru yẹn ṣe kí ni o ó mú gan àmọ́ fínà sọ imun ẹnìkan kan ọ̀gbà wẹ́nu wa ńlá máa ká nàmí nàbí sọ́lá wa bùnú rọ̀ wá àfi ànábì nìkan àti abdullahi bùnú rọ̀ wá àmì jẹ nìkan ni wọ́n gba ààwẹ̀ so a rí i pé tẹ̀bú ìbù ó jọ ti ń bọ̀ ó lè kà mí ìgbà míì tí ò ní jọ èyí tí ń bọ̀ so ìlà rẹ̀ kejì òun náà ni a ti ṣàlàyé yẹn barakallahu fi. bọ̀dà báàbù nàbí sọ̀tọ́lá ni màá dúlìlà àlẹ́ yìí wọ́n ṣàdá lẹ́yìn sàmìnà lè bí rẹ̀ sọ́mu fi sáfà قال حدثنا آدم وآدم بن أبي إياس قال حدثنا شبه وأبو إسطام قال حدثنا محمد بن عبد الرحمن الأنصاري قال سمعت محمد بن عمرو بن الحسن بن علي عن جابر بن عبد الله رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم في سفر فرأى زحاما ورجلا قد ذلل عليه فقال ما هذا فقال صائم فقال ليس من البر الصوم في السفر أني àkòrí tí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ anábì sọ́là sọ́là nípa arákùnrin kan tí àwọn èèyàn tí nígbà tí òòrùn mú tí òòrù mú gan láìsí àmì náà bẹ́ẹ̀rù sọ́ọ̀tù sáfà níta níbi náà sọ ni pé kì í ṣe dáadáa kì í ṣe ìpayà ọlọ́run kò sí nínú dáadáa kéèyàn máa gbààwẹ̀ ní orí ìrìn ìyẹn fún ẹni tí ò bá níkàápá ni o ẹni tó bá níkàápá fọwọ́ àmì náà bẹ́ẹ̀rù ó ti yé ẹni tí ò bá pa, mọ́sọ̀ kọ́pí kọ́pí mọ́sì fọ́tọ́kọ́pì ẹnìkan kó má bàa jẹ̀bi. ó ti yé so látọ̀dọ̀ afáwà adam ọmọ àbí iyas latọda afáwà ṣóbà tó jẹ́ abu bistọ́ látọ̀dọ̀ muhammad ọmọ abdulrahman alansori ó ní òun gbọ́ tí muhammad ọmọ amuru ọmọ hasan ọmọ ali láti ọ̀dọ̀ jabir ọmọ abdullah kọlọ̀nkíba ayọ́nusá méjì sọ wípé anábìwá muhammad sallallahu alayhi wa sallam wà nínú àjò lọ́jọ́ kan ó wá rí zihab àwọn èèyàn tí wọ́n péjọ wàrọ́jú lankọ̀dé tó lè làálẹ̀ àtọkùnrin kan tó yẹ pé orí rẹ̀ làwọn èèyàn péjọ lé ní orí fakọ́ọ̀lù àmàhàdà anábì wa ni pé èwo lélẹ́yìí fakọ́ọ̀lù sọ̀yì wọ́n ní ìmọ̀ gbàwẹ̀ ni fakọ́ọ̀lù anábì ni laisa mina libiri asọ́mu fi safari. kéèyàn máa gbàwẹ̀ lórí ìrìn àjò kéèyàn máa gbàwẹ̀ lórí ìrìn àjò kì í ṣe dáadáa ìyẹn fún ẹni tí ò bá ní agbára ìkápá láti gbà. báàbù kọ́lá báàbù máa ńlá báàbù لم يعيب أصحاب النبي صلى الله عليه وسلم بعضهم بعضا في الصوم والإفطار قال حدثنا عبد الله بن مسلمة وهو القعنبي عن مالك عن حميد الطويل عن أنس بن مالك قال كنا نسافر مع النبي صلى الله عليه وسلم فلم يعيب الصائم على المفطر ولا المفطر على الصائم ó ní àkòrí tí ń sọ̀rọ̀ nípa wípé àwọn sàbí ànábì wọn bẹnu àtẹ́lu ara wọn ní pa àti tútùnú lórí ìrìn látọ̀dọ̀ àfa wa abdullahi ọmọ maslama látọ̀dọ̀ àfa wa malik látọ̀dọ̀ àfa wa umaid at-tawil látọ̀dọ̀ àfa wa anas ọmọ malik ó ní àwọn nínú àdìpọ̀ lánàá ibi sọ́ọ́ sọ́lá fàlámì ibi sọ́ọ́ him alal muftir ẹni tó gbààwẹ̀ kò bẹnu àtẹ́lu ẹni tí ó gbà wọn alal muftir alasọ́yìn ẹni tí ó sì gbààwẹ̀ náà kò bẹnu àtẹ́lu ẹni tí ó gbà. báàbù man qala báàbù man aftara fi sáfàr liyarahu nas àkòrí tí ń sọ̀rọ̀ nípa ẹni tó túnu ẹni tó sínu nínú lórí ìrìn àjò káwọn yẹn lè bá a rí kọ́lá hadathana musa bin ismail wàhùn abu salama atabuzaki. قال حدثنا أبو عوانة عن منصور عن مجاهد عن طاووس عن ابن عباس رضي الله عنهما قال خرج رسول الله صلى الله عليه وسلم من المدينة إلى مكة فصام حتى بلغ عصفان ثم دعا بماء فرفعه إلى يديه ليريه الناس فأفطر حتى قدم مكة وذلك في رمضان فكان ابن عباس يقول قد صام رسول الله صلى الله عليه وسلم وأفطر فمن شاء صام ومن شاء أفطر أني àkòrí tí ń sọ̀rọ̀ nípa ẹni tó jáwé rẹ̀ káwọn èèyàn lè bá rí lórí ìrìn àjò látọ̀dọ̀ àfáà musa ọmọ ismail látọ̀dọ̀ àfáà abu awan látọ̀dọ̀ àfáà mansur látọ̀dọ̀ àfáà mujahid látọ̀dọ̀ àfáà tawus látọ̀dọ̀ àfáà ibn abbas kọ́lọ̀n kí onísì wọ́n ní kharaja rasulullah sallallahu alaihi wa sallam ilẹ̀ madina anabi jáde ó sì rìn àjò anabi sì wà lẹ́nu tó gbàwẹ̀ súnmọ́ balaga osfan asfan osfan O wa dé àyè kan tí wọ́n ń pè ní osfan súnmọ́ dá àbímáhì anabi bá ní ẹ bá ń gbómi so má bọ ẹnu àtẹlu ẹni tó ń lọ ọ̀bàdàn látàkúrẹ́ tó wá dé kiri tó ra dòdò jẹ tó fi yúgọ̀ tó fi ṣe kíni o tó fi tẹ̀ sókè lọ́hùn so tó ní ọ̀sán ààwẹ̀ àwọn èèyàn máa wò ó nu mọ́tò ni pé ah ó dẹ̀ nínú gbọ́n o ah ó dẹ̀ tún wí láwà ní o ah ṣèṣe rí ah kásá mọ̀ dákẹ́ ni ọlọ́run ló mẹ́ntí ń sin òun ha lọ́sàn-án àwẹ̀ ha nísìnyí jẹ́ dòdò kiri ha tó a mú tó ní wọn fojú gọ́ọ̀tì méjì ha àpá afárá ló sì gbéra rẹ o ẹ sì mọ̀ pé àwọn yẹn hamasu onáfíìsì kí ni o onáfíìsì sọ̀rọ̀ ó ti yé hamas onáfíìsì sọ̀rọ̀ tàbí kó jẹ́ jahil ó ti yé tàbí ká máa sọ̀rọ̀ alájáhálí láìsà àlàhílmi. إما على hamasin أو على جهل، so onifasama ata balaga usman gbàtà nàbí dé usman orí àwẹ̀ lọ́wọ́ súnmọ́ dáàbí mọ́ ìlú ẹ̀dáàkùn ẹ̀ bá ń wó mi fàrọ̀fà àwọn ilà yàdá ilé yorí àwọn náà ó bá gbé sókè káwọn ìlébà rí pẹ́tọ̀ mo fẹ́ jáwẹ̀ mi o fa aftara hatta akọ́dì mọ́ Makkah ànámi ti jáwẹ̀ rẹ̀ tó fi dé Makkah kò sínú àwẹ̀ kankan wazalika fi Ramadan inú Ramadan sí ni. fakana ibn Abbas yaqul kọ̀dísọ́ọ̀mà rọ̀ṣọ́ọ̀lù lọ́wọ́ àfọ̀tọ̀. ibn abbas wọn sọ pé ànábì ọgbà àwẹ̀ nínú àwẹ̀ ní ọgbà àwẹ̀ lórí ìrìn àjò ó sì túnú ó sínú ó dáwẹ̀ rẹ̀. fàmùnṣá sọ ẹni tó bá ti fẹ́ kó gbàwẹ̀ lórí ìrìn àjò wàmùnṣá àfọ̀tọ̀ ẹni tó bá sì wù kó já àwẹ̀ rẹ̀ ṣùgbọ́n níta bẹ́ẹ̀ ló bẹ̀ náà ni pé hàlùkálùkù òun ni ó dìdámì wípé ṣé yóò gba àwẹ̀ àbí ò lè gba àwẹ̀ tòtò bá ti di pé kíní ọ̀fẹ́ rọgbọ mọ́ ìbá ku ogún ìṣẹ́jú kẹ́ẹ́dẹ́fídẹ́ ń lọ ó ti yé já tó bá ti di pé kíní yìí mo lè ṣe tàhámúlù rẹ̀ ó ti yé lọ́jọ́ kí tẹ̀yìn bá ń travel lásìkò múra gan nínú bàálù nínú àwẹ̀ wọn ń ṣàfóúnjẹ nínú àwẹ̀ táwọn yẹn lọ múra tó bá gun bàálù nínú àsìkò múra ìyẹn ò torí pé kán ṣàfóúnjẹ nínú bàálù primary assignment àwọn airline ni o ti wọ́n tà fún oúnjẹ so wọ́n sì béèrè pé bóun ni ṣé o fẹ́ kọ̀tẹ̀ nàbí ọmọ gbà lọ wọ́n ti ní ọmọ gbà lọ wọ́n ti tíkì sí nọ́mbà rẹ pé ìwọ jẹun ní àsìkò báyìí aláwẹ̀ ni ọ́ tó bá dàsìkò ìfitọ́ọ̀fù wọ́n wà fún inú oúnjẹ tí ẹ̀yin tẹ́ gbà wẹ̀ nínú play náà ni o o ti tó bá dàsìkò ìfitọ́ọ̀fù ok ìfitọ́ọ̀fù ti tó o ti ṣe lápèjúwe lọ́sàn-án àwẹ̀ èèyàn gbéra ní orílẹ̀-èdè nàìjíríà èèyàn lọ sí saudi èèyàn bẹ̀rẹ̀ ṣe ó múra èèyàn wá wọ Ethiopia airline so láti ìkẹjà níbí Murtala Muhammed airport níkẹjà lẹ́kọ̀ọ́ sí kápítà Ethiopia Addis Ababa wákàtí márùn àtàbọ̀ ni ká sọ pé neighborhood of six hours òun ni Ethiopia dẹ̀ fi wákàtí méjì ju Nàìjíríà lọ this is twelve o'clock ní Ethiopia báyìí wọ́n ti wà ní two o'clock báyìí ó ti yé Ethiopia àti Saudi the same time range náà wà ó ti yé so ní Ethiopia ní ìsìn wọn ti wà láago mẹ́fà tí bàálù bá sì gbéra ní airport lẹ́kọ̀ọ́ níbi tó ń lọ sí Ethiopia wákàtí mélòó àtọ́kẹ́rẹ́ lò wákàtí mẹ́fà ni ó lò wọ́n dẹ̀ gbéra ní airport Èkó láago kan aago mélòó ni wọ́n máa dé Ethiopia báyẹn aago mélòó ni yẹn aago méje àyè bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá dé Ethiopia láago méje ìfitọ́ọ̀rù ti tó o ti kọjá o ti ṣe torí pé ìgbà mìíràn tẹ pé aago ti kọjá aago jẹ seven tóun sì ti wọ látago mẹ́fà níbòmí o ti ṣe àwọn àsìkò kọ́wà ní mi sọ̀rọ̀ tá a máa ń kírun a máa ń kí wọ́n gírìpù ní ní five twenty ẹ ní mangrib ní misrọ àsìkò yẹn ti kọjá ní ìsìn ní misrọ báyìí mangrib ní ìsìn aago méje ni ó ti yé sàárì ní mísírọ̀ báyìí o ti gbọ́dọ̀ jẹun tán by two thirty pẹ̀lú ògo Ọlọ́run torí pé three o'clock la máa kí àsùnbà three o'clock òun la máa kí súbúì tí èèyàn bá kí súbúì tán èèyàn tó lè sun wákàtí márùn-ún conveniently kó tó lọ bí iṣẹ́ torí pé kó tó rí sunsun ló dago mẹ́jọ àárọ̀ o ti yé so lẹ́yìn ìgbà tí èèyàn bá kí àsùnbà tán ní mísírọ̀ Ah, aago márùn-ún bí ìta báyìí ni ó ṣe rí náà ni ó ṣe rí ní aago mẹ́ta ààbọ̀ yẹn thirty thirty kí hàn bí ó ṣe rí náà ní kò sí kékeré ilẹ̀ tí mọ́ ó ti yé shorter night longer day náà ń pè yẹn ó ti yé shorter night longer day àsìkò tílẹ̀ ó tílẹ̀ ó tí cloud ó fi wà open by yọ pọ̀ ju àsìkò tí ó fi dúdú lọ ó ti yé so tó bá dé àdìsàbàbà. ní ní seven ó ní wípé èyí mọ̀ lọ́jọ́ sàn tó yẹ pé ní nàìjíríà aago márùn-ún ẹ̀sẹ̀ sí o ó ẹ̀sẹ̀ nìkan ará nàìjíríà ò ti sinú kéèmí ò ní sínú torí pé nàìjíríà ni mo ti kíni o mò ń gbé so nítorí náà ó di aago mẹ́sàn-án ethiopia tó aago méje lálàlàlà lẹ́sàn án ó ti máa àlè ethiopia ó ti ó sì tọ́ọ̀rù pẹ̀lú àwọn ará Ethiopia náà ó ti yé so haza wallahu alam pẹ̀lú ògo ọlọ́run ibi tí a fi àdàgbà dáwọ́rọ̀ yìí tí a fi rọ̀ sí ni eléyìí tí eléyìí tí a ṣe lálàyé ọlọ́run balẹ̀ kọ́lá kí ó fi sínú mizanu hasanati wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim. ìtọ́lọ̀bà nìkan lákàdàrà kí a lè kà òun náà ni a ti kà á ṣùgbọ́n eléyìí kò kọ̀ fún wa kí a má lọ parí kìrọ́ ààrẹ fúnra wa ọgbẹ́ àgbàdo wa gbà ó ìta bá rí pé kò yé wa pẹ̀lú ògo ọlọ́run tá a bá wa á ṣe ní àlàyé fún fẹ́ẹ̀n kọ̀ọ̀kan wa. mo fẹ́ rọ̀ wá tíra sọ ìbùkárí ó ta gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ìmẹ̀sìn tí kò bá ní kódà kó má sì mọ lárúbáwá kà tó a sọ pé o ti wọṣọ ọmọ ilé kéwù ọ̀ràn yàn òun ló jẹ́ láti ní tíra sọ̀rọ̀ Bukhari torí pé tó o bá ní tíra sọ̀rọ̀ Bukhari èyí tó dájú tí ò sí èméjì mẹ́ ni pé tó bá dá gbogbo ìsìláàmù sí ọ̀nà mẹ́ta ó ti mọ ìdá méjì nù rẹ̀ tó o bá lè ní ìsìláàmù pẹ̀lú ogun kan tí bẹ́ẹ̀ nu tíra yìí láti òkè délẹ̀ tábà dá ìsìláàmù sí mẹ́ta èyí tó súnmọ́ tí ò ní ìméjì nínú pé ó ti mọ ìdá méjì nínú ìsìláàmù. káwọn kan wá sọ wípé kó tó ń lọ mú ogbó ṣòroho rẹ̀ kó tó ń rà kó àwọn gbàrú àwọn afá olùmọ̀. tíra yìí àwọn tí wọ́n ti ṣẹ́rí rẹ̀ wọ́n lé ní two ninety láwọn afá tí wọ́n ti ṣẹ́rí tíra yìí nìkan wọ́n lé ní two hundred and ninety láwọn tó ti sọ ṣùgbọ́n gbogbo ẹ̀ èyí tó gbajúmọ̀ jù tó gbajúmọ̀ jù òun náà ni Fathul Bari ti Ibn Hajar Al-Asqalani òun ló gbajúmọ̀ jù Umdatul Qari náà wà sẹ́rù sọ́yìn Bukhari ni Badruddin Al-Aini òun ló kọ ìdí mẹ́rìnlá lòun náà ló ti yé so Sheikh Mustafa al àwọn náà ṣe àwọn náà ṣiṣẹ́ rí o sọ yóò parí ó ti yé ọlọ́pàá àwọn afá ni wọ́n ṣe faidul qadir faidul qadir ìdí mẹ́rin ìdí mẹ́rin dín ní ogún ní òun fifty volumes ó ti yé afá àwọn ọmọ rà á ṣìn ní department wa ni wọ́n wà ní kòlíà hadith àwọn ni wọ́n kọ́ wọ́n kọ́ wa prof ni wọ́n sixty volume wọ́n sọ fún wa ní kíláàsì wípé sixty years làwọn lò lórí tíra yẹn pèsè wọ́n sọ fún wa ní kíláàsì pé sixty years ni àwọn lò lórí tíra yẹn táwọn fi kọ́ faidul qadir olórúkọ rẹ̀ sẹ́rù sọ ibùkárí náà ni ìdí mẹ́rìndínlógún ni ó dàgbà tí wọ́n ṣe tán sákọ̀ tíra yẹn tán fẹ́ parí ẹ̀ àwọn mọ̀ásásà kan mọ̀ásásà kàìríà kan ní mísọ̀rọ̀ wọ́n ti áfíà fáwọn èèyàn fún sheikh tán fi tán fi tán fi ṣe àwùjẹ wẹ̀ mú fún wọn. sọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n ṣe kídímọ́ wọ́n ti ra àṣọ ìbùkárí olóòfin yẹn pé kò lọ́rùn fún aláìmọ̀ kankan tí ò jáde tí ò lajú tí ò nímọ̀ tí ò mọ ibi tí Islam dorí kọ ó kọ́ àwọn abẹnú àtẹ́lu sọ ìbùkárí tàbí Imam Bukhari gangan fúnra rẹ̀ tàbí èyíkéyìí nínú àwọn rijalul hadith torí pé àwọn eléyìí wọ́n ná ayé wọn wọ́n ná ìtẹ̀mí wọn fún bọ̀yí ẹ̀sìn ni wọ́n ná ìsẹ̀mí ayé wọn fún bọ̀yí so kẹ́nìkan wọn máa bẹnu àtẹ́lù wọn ẹni yẹn ó ń bẹnu àtẹ́lù Islam ni ẹni yẹn ẹni tó rí ó jẹ́ ayankan ẹni tó rí ó jẹ́ ìbáàjẹ́ ìmáàmù ìbáàjẹ́ mùdírù ìbáàjẹ́ mùdírà ìbáàjẹ́ rọ̀ yísù ìbáàjẹ́ rọ̀ yísà. ìbàjẹ́ mùrídìí ìbàjẹ́ mùrídà ìbàjẹ́ ṣéwù ìbàjẹ́ ṣéyà ẹni torí ó jẹ́ ẹnikẹ́ni tó ń bẹ̀rù àtẹ́lu Imam Bukhari tàbí sọ́yìn Bukhari ẹni bẹ́ẹ̀ oníbídíà ni ó jẹ́ ẹ̀rọ owó dáadáa oníjó súnà oníbídíà òun ló máa jẹ́ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó ṣe wá ní ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn tó tọ́ kó sì fi ikhlas kó fi tàwọn lọ́rẹ̀ aqulu qawli hadha astaghfirullah li wa lakum subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa الصفر وعطوبيلي